الحمد لله الذي أحل الزواج وحرم الزنا وأباح النكاح بين الرجل والمرأة والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولا وباوا ولا وباتي أدوك فون òun náà lọ́ba tí ó ṣe ìmá fẹ́ ìyàwó ìmá lọ́kọ ó ṣe ní ẹ̀tọ́ ọlọ́mọba aláṣánú wa ọdọ́kùnrin ọdọ́bìnrin ọlọ́mọba aláàfin ìgbádùn sáàrin àwa méjèèjì ọlọ́wọ́ ṣe lẹ́tọ̀ pé ká máa fẹ́ra wa nítorí pé ẹni bá ń bẹ nílé ayé tọ́jọ́kùnrin àbójóbìnrin tó bá ti tó níyàwó tí ó bá ní ìdààmú ọmọ bá nínú sẹ̀mí rẹ̀ àti nínú ara rẹ̀ àti nínú ẹ̀mí ẹ̀ ọba yìí tó ṣe káfẹ́ ara ẹni tó ṣe lẹ́tọ̀ òun náà ló tún wá ṣe sìnáléèwọ̀ tí wọ́n ń pè ní àgbèrè ipe ìyàwó ni ẹfẹ́ ọkọ ni ẹni ẹ torí pé orí ń bẹ ń bi ìyàwó fífẹ́ àtọkọ níní aburú àti wàhálà àti ìdààmú ń bẹ nínú àgbèrè ṣíṣe ọlọ́run sílẹ̀kùn kan ọwá tilẹ̀kùn míì ọlọ́run bá aláàsílẹ̀kùn ìfẹ́yàwó àti ìlọ́kọ lọ́nà halal ọlọ́run wá tilẹ̀kùn aram ọba aláàánú ọba tó ṣe bẹ́ẹ̀ náà lọba ta dúpẹ́ fún ọ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábọ̀wà Muhammad kọba gbogbo àwọn ará alé rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ àkí àwọn ìmáàmù wa ní ìlú kankan àti gbogbo àwọn alfa tí wọ́n jọ ń jíṣẹ́ ọlọ́run ọba àti gbogbo àwọn bàbá bàbá nílùú kankan àkíwà pé akúngbẹ́ àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ àwẹ̀ náà kọ́lọ́mọ́sà ìgbà lẹ́sìn ẹ̀sẹ́ni kọ̀ọ̀kan wa àkí gbogbo àwọn màmá wa àwọn ìyá wa àti àwọn sisters wa àkí àwọn náà àwọn adàdé kíkí náà sọ́dọ̀ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ lọ́kùnrin ọ̀dọ́ lóbìnrin ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala tó síwá ní mùsùlùmí òdodo àlìjánà òun náà ni ilé ìsinmi fún gbogbo ẹni tó bá sin ọlọ́run àlìjánà náà kọ́lọ́mọ́ sí ilé ìwọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú ọlọ́run indi olówó báyìí ọlọ́run ti dá bọ́lọ́run sì ti dá àlìjánà àlìjánà ń bẹ lókè sánmà iná ọlọ́run bẹ nísàlẹ̀sàlẹ̀ ilẹ̀ ànábì ní gbogbo àti orú bá mú ti gbogbo ayé gbóná ànábì ní gbígbóná tíntín kan dọ́kàn fẹ́ kọlọmọsẹ̀wà lọ́mọ́ná gbogbo wà tí èyàn wù tẹ́yàn fi dọmọ́ná kọlọmọsẹ̀sọ ẹni kọ̀ọ̀kan wá ń bẹ̀ ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa awádàrí kíkí náà sọ́dọ̀ bàbá wa bàbá mọ́gàjí ní ìlú kankan ọlọ́run kí yọba sàlékún ìmáni wọn ọlọ́ba sàlékún àláfíà ara wọn tọ́yàn sọ́nà tí a fi gúnlẹ̀ sí èbúté ayọ̀ kọ́lọ̀mọ́sàbà darí wọn gbàbẹ̀ gbogbo àwọn aláàlú náà pátá àtọkùnrin wa tóbìnrin wa kọ́lọ̀mọ́bà aláàkọjọ́ ọ̀rọ̀ wọn máa rọrùn èyí tó ti dá náà ọ̀rọ̀ wa kọ́lọ̀mọ́jẹ́ ó tún bàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó kọ́lọ̀mọ́sàbà ṣàtúnṣe rẹ̀ ọlágbára ọlọ́run bá ni kabiratun min kaba'iril dhunub ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó jẹ́ pé ọlọ́wọ́ba aláà fúnrara rẹ̀ òun ló pè ní ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ wá léwa jìnà sí nítorí àdánwò tó wà mẹ́ nílé ayé ń bí àtijọ́ alkiyama kí ni ẹ̀ṣẹ̀ náà òun náà ni azina ìwà àgbèrè tí wọ́n pè ní sinna ṣíṣe kọkùnrin ọmọ bá obìnrin tí kò sí igi láàrin wọn kọ́ ma bá láṣepọ̀ àbí kóbìnrin ọmọ bá ọkùnrin tí ò sí igi láàrin wọn kọ́ ma bá láṣepọ̀ tábá wo ilé ayé tá lò lọ́wọ́ yìí ẹ rí pé ìdààmú pọ̀ àdúgbà nǹkan mọ́ fìtínà pọ̀ ìdẹ̀jẹ̀sílẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ òsì ó mú kálukú dárò ọlọ́wọ́n bá aláà ìmọ̀ ń bínú ìtí sì máa ń fà tọ́lọ̀ fi máa bínú òun náà ní ká máa ṣẹ̀ ẹ́ tàbá ti ń tẹ̀ láṣẹ rẹ̀ yóò máa yọ́nú sí wa tàbá ti ń ṣẹ̀ ẹ́ nítorí a máa ṣe tá ń ṣe inú ọlọ́wọ́n ní dùn bani adam fi hadhihi dunya ghairu dhunubi wọ́n ní ilé ayé táwà yìí kò sí nǹkan kan tó fa wàhálà lé ayé bí ìbá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ ànábì adama karabọ̀ wọ́n ní wàhálà lé ayé yẹn náà ó tún wá fúyẹ́ bí ìyà tí ń retí ẹlẹ́ṣẹ̀ lọ́rùn tẹ́nìkan kò ní gbà yẹn tàbá jáde láyé tó dẹjọ́ alkiyama wa àtàlkiyama wa kọ́lọmọ́jì kankan bàjẹ́ nínú azina kabiratun min kaba'iri dhunub wọ́n ní ká lè mọ̀ pé sìnà ṣíṣe ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ́yẹn gbọ́dọ̀ jìnà sí huwa an yata'a ar-rajul mar'ata fi farjiha muta'ammida biduni aqdi nikahi sahih ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni pé ọkùnrin tó ti dàgbà àwọn méjèèjì yìí kọ̀ wá sí ìgè láàrin wọn akídùn nìka wọ́n ní wọ́n lè jẹ́ ọ̀dọ́ wọ́n sì lè jẹ́ abilékọ ọmọ ọ̀dọ́ lọ́kùnrin ọmọ ọ̀dọ́ lóbìnrin wọ́n wá ń bára wọn lásìpọ̀ ìgì òsì tí ìsáájú ohun tí ìsẹ́ akídùn wọ́n ní sìnà ni wọ́n ṣe kíni ni wọ́n ń ṣe àbíkọ́ jẹ́ abilékọ lọ́kùnrin àbí abilékọ lóbìnrin wọ́n ti níyàwó àbúrò náà ti lọ́kọ ó tún wá ń lọlẹ̀ báyàwó níyàwó lásìpọ̀ tí sì ń bẹ̀lẹ̀ ọkọ tiẹ̀ àbí ìyàwó tí wọ́n ti fẹ́ sílé òun náà wá jáde ó lè bá ọkùnrin míì níta báyà ọkọ ọlọ́kọ abẹni tí ò níyàwó ńlé ọkùnrin míì wọ́n ń gbérí rẹ̀ ìdáwọn méjèèjì ń ṣe yìí òun náà ni wọ́n ń pè ní sinasese èyí ń ṣẹlẹ̀ láàrin àwọn tí ò tí níyàwó tún lè lọ́kọ

ọlọ́run fi dá àwọn lárúbáwá lágara ni wípé tẹ bá lẹ gbéde lárúbáwá ẹ wá sọ̀túnmà tọ́ ẹ sì wá sọ̀túnmà ha gbogbo wọn dákẹ́ sí ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ ńlá lójú ọkọ́kọ́ gbé àwọn aráàfin méjèèjì yẹn wá kán lè bá dẹ́tí sí pé àà rí wọlé lẹ́yìn ọlọ́run ni ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run bá ní èmi ọlọ́run sọ Qur'ani kalẹ̀ fún yín kẹ́ lè bá dolórí bú bọ́sọ̀ kalẹ̀ fún ní kẹ́lẹ̀ bá di olórí rẹ̀ ni ìtumọ̀ ẹni pé gbogbo tó wá ti wà ní kùránì láti suratul baqara dé násì ẹ̀sí ọlọ́run torí kalẹ̀ bá sórí rẹ̀ ni gbogbo tó wà nínú kùránì láti láti fatiha dé násì gbogbo tó wà ń bẹ̀ pátá torí kalẹ̀ bá sórí rẹ̀ ni sáà kalẹ́ta bá níka àti káka sódà bá kalẹ́ta mi ilé ayé òní rọgbọ tàbá wá kà tán àwọn àwọn bá ṣe gbọ́ kíná lọ́hùn sọ torí lẹ́tà mi wọ́n máa ń kọ́ sí ìyàdéyàn ní gbọ́yé tàbá ti wá ka lẹ́tà tán àwọn àwọn àwọn tí wọ́n ṣàlàyé fún wa ìwọ́n náà làwọn ànábì ọlọ́run ṣe àwọn ni wọ́n ka ọlọ́run wípé tọ́lọ́wọ́n bá aláàfin ránṣẹ́ sí ní o lẹ́yìn gbàtà bá ti wá gbọ́ tán lẹ́nu àwọn ànábì ọlọ́run ọwọ́ akú lílò nígbà àwọn ànábì ọlọ́run wá sí láyé mọ́ àlèúlà máa hú warathatul anbiya àwọn àfá àwọn ni wọ́n wá rọ́ lé àwọn ànábì ọlọ́run àwọn aláwà gbé tírà yẹn nígbà tí ọ̀sán àwọn ànábì ọlọ́run mọ́ àwọn aláàmà wá sàlàyé tírà yẹn fún àwọn ẹ̀dá ọlọ́run ní gbogbo ayé ó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo àwọn ìlú ó wá gbajúmọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn ìbò ó wá dàgẹ́ ìgbà tí àbí ọlọ́run ọba sọ̀rọ̀ lérí ẹni ó gbajúmọ̀ láàrin ìlú kọ́lá ó tún gbajúmọ̀ láàrin gbèríko tákàn rí pé ọmọ yìí ti lóyún nígbà wo ni wọ́n ṣe igi ìgbà wo ṣe nìka wọ́n ní wọn ò ṣe nìka ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá sì ni kì í ṣẹ̀ṣẹ̀ kékeré torí gbogbo ohun tọ́lọ́wọ́ bá aláàbá ti ní ìbá ti ṣe yọ wọ ọ̀nà ọlọ́run ó ti kú lẹ́sẹ̀ kékeré ó ti dẹ̀sẹ̀ ńlá torí ní ọlọ́run ọba ó gbóná gan kọ́lọ́mọ̀já bá wọn wọ́bẹ̀ wọ́n ní àzínà wọ́n ní ẹ̀rí sínà ṣíṣe mínú àádọ́mìlì jàrá ìmìbá àdàlẹ̀ pọ̀tìl wọ́n ní lẹ́yìn ẹni tí ṣùnà ló tún kù ní àwọn tí wọ́n dẹ́ṣẹ̀ ńlá lọ́dọ̀ ọlọ́ wọ́n ní ọlọ́run ọba nígbà tí ń sọ̀rọ̀ nínú àyà kanu Qur'an ọlọ́run ka àwọn iṣẹ́ ọ̀daràn ọlọ́run ka alákọ̀ọ́kọ́ ọkẹlẹ̀ kejì ṣùnà ló fi ṣẹlẹ̀ kẹta a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní walladhina la yad'una ma'a àwọn ẹni rẹ̀ wọn ò ní máa pe nǹkan míì lọ́lọ́run àfàlà wọn ò ní máa tẹ́wọ́ sí nǹkan míì àfikà máa tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run tẹ́ máa ní sọ̀rọ̀ láàyè dẹ̀ ọ̀hún má àlá wọn ò ní nǹkan míì tẹ́ bá ní sọ̀rọ̀ wọn ò ní ayé wọn ò ní pè wọn ò ní àwọn ànábì ọlọ́run wọn ò ní ṣéwù wọn ò ní pè àlá ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa pè wọn ò ní ayé torí ọba tó gbogbo àwọn ẹ̀dá yìí ló ká máa pè torí òun nìkan ló ní táǹfẹ́ lọ́dọ̀ gbogbo alọ́lẹ́ alágbára ẹnìkan náà ní onáàlọ́lọ́ gbogbo ọlá ní ọlọ́run nìkan lọ́ba tó ní ọlọ́run bá ní àwọn ẹni burúkú àwọn ọ̀daràn tí wọ́n bá ti tẹ́wọ́ báyìí ẹ̀dá ọlọ́run wọ́n máa pè ọlọ́run wọ́n fẹ́ ọlọ́run wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq ọlọ́run bá láwọn ẹni rí wọn ò ní ẹ̀mí àwọn ẹni rẹ̀ àwọn tó bá jẹ́ ní burúkú àwọn ọ̀daràn àwọn ni wọ́n máa ń lépa ẹ̀mí káàkiri tí wọ́n ma ń pa àwọn èèyàn kọ́lọ̀ mọ́sẹ̀ wá ní apààyàn nígbà ọlọ́run dákọ àwọn ẹlẹ́bọtán ó dákọ àwọn ẹlẹ́ẹ̀kẹta bá ní wàlá lọ́kùnrin wọn àti lóbìnrin wọn suratul Furqan aya 68 ẹ̀rì pé gbèsè ń sọ iná ní ń sọ bí tọ́wà nínú kíní inú kùránì lórí pé bítáyé dàdó délé ní ẹnìkan máa ẹlòmí lè yanugó ní ọlọ́run ṣe sinálẹ́wọ̀ ìkàlọ́lọ́wọ̀ fẹ́ kí yọ sáda sọ́tù fòrókọ́ọ̀n àyà 68 lọ́lọ́n ti ní àwọn ẹni eré wà láyé zinon ọlọ́run ní wọn ní ṣe sínà àwọn tí wọ́n ṣe sínà yẹ kí ni wọ́n wá jẹun wọ́n jẹ́ ẹni burúkú àwọn ọ̀daràn tó lẹ́ni tí ń pààyàn náà kí láàmọ́ ń pè ọ̀daràn ẹni ṣe sínà náà kọ́ nínú ọlọ́wọ́n bá aláwọ̀ kì wá ń lọ ipò ẹ̀yìn ẹrú mi mọ̀ dá yín tán ẹ má débi ṣìnà o ẹ lè lọ́kọ ẹ lè fẹ́yàwó ẹ má ṣe ṣìnà o ó kì wá ń lọ ọlọ́wọ́n wá pè ṣìnà ní sùúrù ọ wá pè láburú gbogbo aláàmọ́ ni ọlọ́mọdé aláburú ọlọ́mọdé aláburú ọlọ́wọ́ bá ní ẹ gbọ́dọ̀ súnmọ́ tí ó mú yín ṣe ṣìná ẹ̀rí torí tẹ̀yìn bá súnmọ́ tí ó mú yàn sí èyàn ní ṣe kí ni èyàn ní ṣe innahu kana fahisha ọlọ́wọ́ bá ní ìbàjẹ́ ni ẹ̀ ń balé ni ìbàjẹ́ ni fahisha ni wàsà suratul isra òun wà lẹ́gbẹ̀ẹ́ káfù suratul isra aya 32 ni ọlọ́run ọba aláàtí sọ pé ọ̀nà burúkú ni azina bẹ́ẹ̀ bá wá rìnà burúkú ṣe àmọ̀ pé tá ń gbọ́ yébẹ̀ ni pé aburú lè yọ́mọ ṣe kíní lè yọ́mọ rí lójú ọ̀nà tí ma ní à lèyàn torí kí aburú ọmọ bá ṣèyàn àti ìpéyàn gùn wọ́n ní tí ọlọ́run bá wá sọ fún wa pé ọ̀nà ọ̀dá rìn o wọ́n ní tẹ́yìn bá rìn kò sí ìran aburú tẹ́yìn olè rí ń bẹ̀ nítorí pé ọlọ́run ti sọ wípé ọ̀nà burúkú ni ọlọ́run láburú ń gan látara ò alifalá nínú ọfẹ́ pè wá sákèsí ọlọ́run ní kọ́dẹ̀ àfúláhàlẹ̀ mọ́mìnà ni ọlọ́run láwọn tó ní gbàgbọ́ nínú ọlọ́run nìkan ọlọ́run ni wọ́n mọ̀ ti jèrè ní tiwọn àwọn tí wọ́n lẹ́bọ lẹ́rù wọ́n yẹ sóògùn lẹ́yìn ogun ọba àti jẹ̀díjẹ̀dí ọ̀tán ogun àrùn nìkan wọ́n máa ń ṣe àmọ́ ogun afẹ́ lówó afẹ́ kíkọ́ táwọ́káwa àgbélékì nìkan tó <laughs> ni wọ́n ń kà wọ́n bọ̀ ní alladhina fi salatihim khashi'un ọlọ́run láwọn tí ń sọ yẹn tí wọ́n bá ń kírun ẹ̀mí wọn máa ń bẹ̀rẹ̀ rìnrùn ọlọ́run láwọn náà jèrè ọlọ́mọṣẹ́ ìfàwà náà sínú àwọn tọ́jẹ́ pé bàbá tó kírun báyìí ẹ̀mí wọ́n máa wà wọ́n ọlọ́run nítorí bẹ́ẹ̀ mẹ́lẹ̀ bá ṣe wà wọ́n ju ọlọ́run tọ́jọ́ pé wọ́n ti wà ní àwọn ẹni ọlá òun làwọn tọ́jọ́ pé walladhina hum li furujihim hafizun wọ́n a máa sọ abẹ́ wọn wọ́n máa sọ furuju wọn abẹ́ wọn ìtura ni pé wọn ò ní fa bẹ́ wọn ṣẹ̀ṣìná illa ala azwajihim ọlọ́wọ́n bá ní àfàwọn ìyàwó wọn nìkan ẹ̀rí ọlọ́wọ́n padà wà láà

ọmọ ọ̀dọ́ ní bàbá ó ní ìyàwó sì máa lé wọn yóò sì padà lọ òun bá yí ṣiṣẹ́ ni tọ́lá àwọn mímọ̀ tó ń ṣe léyìí tú wípé ọlọ́run ní àwọn ọmọ ọ̀dọ́ náà ilé máa súnmọ́ wọn tọ́jẹ́ pé abẹ́ kápá yín ni wọ́n wà àwọn mọ́mọ́ lẹ́kàtí ìmánu tọ́lọ́n sọ bí oná àwọn ẹrú tọ́jẹ́ pé kọ̀ mọ́lé kọ̀ mọ̀nàmá kọ̀ dáwẹ́ ní kankan mà kọ̀ tí ọba fẹ́ kó dìyàwó yọ ma wá bá sùn kò ní lọ́nà tí ò nígbà di oyún ọlọ́run bá ní àwọn ìyàwó yín àbáwọn ẹrú yín nìkan nìkan ẹmọ súnmọ́ ibi ọlọ́run ti ń kí wá ń lọ́nì ipe bẹba fẹ́ wà nínú àwọn mọ̀mìnún àwọn muflihun àwọn tí wọ́n jèrè kọ́dí afláhà alimominun tẹba fẹ́ wà nínú àwọn tí wọ́n jèrè ẹjọ́ mọ̀lẹ́rẹ̀ àwọn ìyàwó yín o ìtumọ̀ ní pé ẹ má dọ́dọ̀ ìyàwó ní ìyàwó tẹwàá mọ̀ pé ẹ fẹ́ jèrè adẹ́pẹ́ ẹni bá ń ṣe sìnà ó jèrè

ọlọ́run bá tó wọ́n sọ́nà ayà yìí pé ká máa báyàwó yàwó lásìkò àbí ọkọ ọ̀dọ́ obìnrin sọ́kùnrin tí wọ́n ti so ìgì láàrin wọn ìkèéṣe ìwà mùsùlùmí ìwà àwọn ẹlẹ́bọ tí wọ́n nígbàgbọ́ ọlọ́run ni ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ nu ọlọ́run ọba ìyẹn má dé bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ bẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run bá ní àzáni ọlọ́run bá ní sẹ́ ẹrọ́kùnrin tí ń ṣe sìná láàyè nkẹ́hò ilá záníyá ẹ̀ ní rí kọ́ máa lásìkò pẹ̀lú ẹnìkan àbíkọ́jú pé ó ń tí wọ́n jọra wọn

ọlọ́wọ́ ni wọ́n rí màdálíkà alẹ́lì mọ́mìnín ọlọ́wọ́ ni àwọn tí wọ́n gbà mí gbọ́ ọlọ́wọ́ bá ni mo ṣe lè wọ̀ fáwọn ẹni tí ń ṣe ṣìná lọ́kùnrin lóbìnrin ọlọ́wọ́ bá aláà ní àwọn náà ni wọ́n lè máa ń fẹ́ra wọn kán máa bára wọn lásìpọ̀ àbíkọ́ jẹ́ pé àwọn ẹlẹ́bọ ni wọ́n máa súnmọ́ra wọn torí àwọn wọn gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu àmọ́ olùgbàgbọ́ ọlọ́ni mo ṣe ṣìná lè fáwọn sọ́tù nọ́ọ̀rù ayẹlẹ́kẹta ìbẹ̀lẹ́lọ́n ti ní ṣìná àràmù ọdá ayé àfi bẹ́ẹ̀ lójúmọ́ kàbáyìí ńlọ bí ayà bí mẹ́ta báyìí tó bá dípa ayà kan lọ́lọ́run bá ṣe ẹ̀sọ́ ṣókòtó tọ́ azani mẹ́kọ̀ọ́sọ ìmánuhu wọ́n ní bẹ́yìn bá ti bẹ̀rẹ̀ sí ṣèṣìná báyìí lóbìnrin àbí lọ́kùnrin wọ́n ní ìmánìyàn ti dínkù àyà níbi sọ̀rọ̀sọ́lá ní láyẹ̀sì ní záni hìnà yẹ́sì ní wọ́wọ́ mọ́min ẹnìkan ò ní máa bẹ̀lẹ́rì ìyàwó ìyàwó àbí lérí ọmọ ọlọ́mọ àbí kí ọkùnrin àbí ọkùnrin ọmọ aláṣẹpọ̀ pẹ̀lú obìnrin lọ́wọ́ wọ́n ti ṣe aṣọ gbàgbọ́ kú lérí wọn ìmánì wọn dínkù tẹ́mọ́ni lágbájá mọ̀mìnì ni èyàn ò sì ní jẹ́ mọ̀mìnì àbí kó di wòlíì adẹ́gbẹ́ wòlíì èso sì náà nígbà wọ́n ní aláìnà àwòlìyà Allah ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn wòlíì ọlọ́run dáàkó fún àárín wọn láàmù yàzánú ọlọ́wọ́n bá ní àní dẹ́rùbà wọn tí wọ́n bá ń lọrun àníbà wọn nú jẹ́ lẹ́ni tán fẹ́ àwọn ni wòlíò wọ̀kánì yàtẹ̀kùn tán dẹ̀bẹ̀rù ọlọ́ ìròyìn méjì ní bá aláà ló fi ròyìn àwọn wòlíì sìn alákọ̀ọ́kọ́ òun ni pé wọ́n ṣe kí ni wọ́n nígbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rù ọlọ́run kọlọmọ́sẹ̀ ìfàwà ń tàn wá ní à ń tara wá nù ẹni bá ti ní imán tó jẹ́ wòlíì ọlọ́run inú tí ó ti ọ jẹ́ náà ni pé kó jìnà sí ṣìnà ṣẹṣẹ kọ́lọ̀ mọ́ṣà sí gbogbo alọ́rẹ̀ rẹ̀ wa min rahmatillahi ta'ala nínú àánú látọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba Allah harrama asbaba zina gbogbo nǹkan tí ó jẹ́ kọlu ṣìnà Allah wá ṣe léwọ̀ fún wa ká má bàa jẹ́ sọ́fìn ṣìnà torí ṣìnà kéèyàn tó ṣe èyí kọ́kọ́ ṣe àwọn nǹkan ọlọ́run láwọn nǹkan yìí èèwọ̀ ní fún yín torí pé tẹ́ bá ń ṣe ẹ padà jásùsì náà lógìgì alákọ̀ọ́kọ́ harama aura ọlọ́run bá ṣe ilé ìwọ̀ kóbìnrin ọmọ sí erílẹ̀ kóbìnrin ọmọ sí àyálẹ̀ kóbìnrin ọmọ sí arálẹ̀ kóbìnrin ha tó há ìmọ̀ síra ó jẹ́ ọ̀kan nínú àwọn okùnfà tí ìmá ń fà tí ọkùnrin fi máa ń ṣe sìná ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ni yá ayúwa nàbí ọlọ́ọ̀bá ni mo pẹ̀lú ànábì ọlọ́ọ̀bá ni kulli azwajika ọlọ́ọ̀nira ànábì bá mi sọ fáwọn ìyàwó rẹ wa banatika bá mu'minin bá mi sọ fún àwọn ìyàwó àgbáyé ìyàwó ta ni wọ́n ń wúyẹ̀ jama ìyàwó tèmi ìyàwó tiyín ìyàwó gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ àwọn mẹ́ta lọ́lọ́n dájú ọ̀rọ̀ kó ń bẹ̀ kúlù àsọwájíkà pàmìsọ fáwọn ìyàwó rẹ̀ Muhammad wọ́n banatika àtàwọn ọmọ rẹ̀ tán ti dàgbà banat wọ́n ni sáà ilẹ̀ mọ́mìnín wọ́n sọ fún gbogbo àwọn ìyàwó olùgbàgbò òdúdó àgbáyé kí ni kọ́ sọ fún wọn yudinina alehinna min jalabibihin ká máa da jàlẹ̀ bábà bóra o tí wọ́n bá ń jáde kìí ṣe búrẹ́rí bóra ìjàngbé ń jẹ̀lẹ̀ báwà ní ń jẹ̀lẹ̀ àbíbìhìn sọ́tàlá hazam ní aya 59 lọ́la wọn bá ti pàṣẹ jẹ̀lẹ̀ báàbù fún gbogbo ìyàwó olùgbàgbọ́ òdodo àtàwọn ọmọ ànábì àtàwọn ìyàwó ànábì ẹbárí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń dáàbò tí ń kanlẹ̀ tí ó fẹ̀ jẹ̀lẹ̀ báàbù ibi ọlọ́run ti ń sọ ni òun náà wọ́n ń pè ní ìjáàbù ìtumọ̀ kan náà

àmọ́ tó bá ti jáde ọlọ́run ní ẹgbẹ́jàlè bá buwò kó bu àṣírí kọjẹ́ pé ọkọ yín nìkan ní ọmọ rí bó ṣe tóbi tó àti bó ṣe kéré tó ọkọ nìkan ní ọmọ rí ibẹ̀ láti mú pé kákan mú síkáàfù kan kágbé sí èjìkáwáì tálà ń jáde sínú ẹ̀sìn wa kákan lọ́run kan mọ́ eléyìn òsínú ẹ̀sìn ni pé jẹ̀lìbáàbù ni tóbìnrin yọ́wà ìjẹ̀lbáàbù yẹn yọ́wà láti rí yọ́wà gbé bọ eré yọ́wà tóbi àwọn tá lọ mọ́kà gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wa mọ́kà láti mọ ráwọn àpèjúwe rẹ̀ àwọn bàbá ti lọ mọ́kà àwọn bàbá lọ mọ́kà àwọn tó lọ mọ́kà pọ̀ mí ẹ̀hẹ̀ bẹ́ ìyàwó àwọn ará mọ́kà ìyàwó àyà tí dánú tẹ́lẹ̀ ń sọ̀kalẹ̀ ọlọ́mọ́sàjẹ́ ọlọ́run fáwọn ó ti fẹ́ dásì náà lẹ̀ suratul azabu 59 Quran 33 àyà 59 ọlọ́wọ́n bá ti ń sọ nínú suratul nur àyà 31 ó ní wala yubdina zinatahunna ọlọ́wọ́n bá ní ẹ má fi ẹ̀ṣọ́ yín han ẹnì kankan o èyí obìnrin illa li bu'ulatihinna àfàwọn baálé yín nìkan ọlọ́wọ́n láwọn baálé yín nìkan ni wọ́n máa rí ìta tòsí ní ara ẹ̀ṣọ́ méjì ló wà lára obìnrin ẹ̀ṣọ́ tá a dá mọ́ onáàdìbọ́lọ̀ ń ṣe dáa láì tí ìwọ jẹ̀lúbáwò ọlọ́run lọ́kọ̀ yìí nìkan ni kọ́ máa rí bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀ṣọ́ tí ó fi pé ẹ̀ṣọ́ rẹ̀ òun ni gold tó fi sọ́wọ́ àti chain gbogbo eléyìí náà ọlọ́run ni ẹ̀dẹ̀ kankan gbọ́dọ̀ rí àfi àwọn ọkọ yìí torí pé bóbìnrin bá ti àṣìfẹ́kẹ́lẹ̀ mi ọmọ rí yáyè àfọkọ tó fẹ́ sí ilé tó ṣe jẹ́ pé jàlìbáàbò bo ara rẹ̀ yóò tún bo ẹ̀ṣọ́ tí ó wà lára rẹ̀ sọ́tù nọ́ọ̀rù àyà 31 lọ́lọ́n ti sọ bẹ́ẹ̀ káṣì má tan ara wa jàmá bẹ́ẹ̀ bá rí tí Allah subhanahu wa ta'ala oníkàmọ́wòwòkúwò ó ti mọ̀ pé àbá ń wò kú wò ọba ti rí kú rí àrùn ọ̀sẹ̀ fẹ́mi wa kò sẹ́nìkan tí ọkọ̀ọ̀kọ́ lòun fẹ́ bóbe sùn láàrin àbọ̀ fẹ́ bóbe lásìpọ̀ lógìgì wíwò ní ọkọ̀ ṣáájú kó tó máa rò fún ọ̀fẹ́ bá lásìpọ̀ náà fi ní ká mọ̀mọ̀ wo obìnrin ànábì tó bìnrin bá ń bọ̀ ànábì ní ẹgbẹ́bí yín bí ṣe ń bọ̀ yẹn ìdá akíbalátí akíbalátí fi súra ti ṣẹ̀tọ̀ bẹ́ẹ̀ bá ń wo àṣetáni yọ̀dà kan rú fún yóò yọ̀ wọ ẹ̀mí yín kọ́dà ò lè má da tó yàwó dọ́wà nílé àmú àjẹjẹ ń wo ni ṣètá ni wọ́n máa wá sí kí ni yóò máa ṣe lójú lẹ́yìn àníbi ni ìdá akọ̀bẹ̀lẹ́tì akọ̀bẹ̀lẹ́tì ti sọ́rọ̀ ti ṣètàn tóbi ní bá ṣe ń lọ́tọ́ wá kẹ́yìn sí ẹgbẹ́ bí ẹ̀ mọ́ wo torí pé ṣètàn yóò máa ṣe lójú lẹ́yìn fún yín ẹni tó ní bọ́kùn bí ṣìnà ẹni tí ń sọ ojú ẹ̀ bóbìnrin bá ń bọ̀ rẹjú rẹ obìnrin bá ń lọ wájú rẹ rẹjú rẹ àfikọ́ sáré gba wájú ẹ̀ kò sí ìmánì tó lé ní tí ń bá ń lọ tó ń wo tó ń wo lẹ́yìn ìmọ̀ni ọba jẹ́ ọlọ́run bẹ sọ fún wọn nílẹ̀ kọ́ra ọlọ́run ní kúrò rẹ̀ anẹ́gbà mi sọ fún lèlì mọ́mìnì àwọn tó ti gbàgbọ́ gẹ́gẹ́ àwọn kèfèrí àwọn sàhábà ní ọlọ́run bá wà náà wí lábẹ́ wọn ọlọ́run bá ní bá mi sọ fún gbogbo àwọn tó ti gbàgbọ́ yọkó domi ní abùsọ́rì hì kán rẹ̀ ju wọn lẹ̀ o tí wọ́n bá ti olóbìnrin olóbìnrin wàyà àǹfààní òfurufú ahọ́n kí wọ́n lè sọ abẹ́ wọn ẹ̀rí bọ́lọ́run ṣe lọ́mọ́ra wọn ọlọ́run ní kan sọ ojú kan lè bá sọ abẹ́ tí wọ́n bá ti sọ ojú wọn ní rábẹ́ sọ ẹni tí ń sọ̀rọ̀ yẹn tó dá wa ní o ó sì mọ tóun dá sára wọn obìnrin ọmọ tóun dá sára tiwa náà sọ́ọ̀tù nóòrò àyà tá ti lọ́wà ìbìlà àwọn afáàfin ní gbogbo àtà máa ń wo fíìmù àgbéléwò yẹn àwọn ọmọ yíbò àwọn ọmọ yorùbá tí wọ́n bọ́ dílẹ̀ tí wọ́n wọ níkà tí wọ́n wọ bra wọ àwọn fíìmù tá àmọ́wò tí wọ́n lọ́mọ́ra wọn yẹn tí ó sì rí ilẹ̀ yẹn èèwọ̀ ni olùgbàgbọ́ kan gbọ́dọ̀ nílé olùgbàgbọ́ òdodo kan ò gbọ́dọ̀ fi ṣiṣẹ́ tí ọmọ ṣe tí ọmọ fi ṣe kí ni tí ọmọ fi rówó bó ṣe ń ta ni ọ̀n ta fìtínà sí ìlú nìyẹn àwọn tí wọ́n ra náà wọ́n ra fìtínà wọlé ọlọ́run tí wọ́n sọ fún àwọn obìnrin náà ọlọ́run ọba Allah ó ní wakulil mu'minat ọlọ́run ní ìdánẹ́bí bá mi sọ fún àwọn obìnrin náà ẹ̀rí ọlọ́run dáta wọn náà ọlọ́run ọba ní yaqdudna min absari inna káwọn náà rẹ ojú wọn lẹ̀ obìnrin ọlọ́run ní káwọn náà rẹ ojú tí wọ́n lè kìí sọkùnrin nìkan ọkàn wọn náà báwa ṣe máa wò wọ́n pé wọ́n yáyì làwọn náà máa yáwa náà wò pàwa náà yáyì ọ̀dọ́ tí o ti mari tí o ti lọ́kọ lọ́kùnrin lóbìnrin ọlọ́run ní káwọn náà rẹ jú àwọn tá a ti wà lé tá a ti lọ́kọ tá a ti níyàwó káwọn náà rẹ jú ọlọ́run bá ní ẹsọ fún gbogbo àwọn olùgbàgbé òdodo lóbìnrin náà yẹ kò dúbìnà mí náà sọ́ọ̀rì kẹjọ ọmọ sí kíni kẹmọ wòrà yín kẹjọ kúrẹ̀ lábẹ́ igi àbí ń fàládà lé yàwó yàwó ọlọ́wọ́n bá ní ẹrẹjú ẹ̀yin obìnrin o wàyà fásitì fòrójà ń na tẹ́yìn náà bá ti rẹjú yín ẹ̀rẹ̀ rabẹ̀ tí yín náà sọ ọlọ́ni bóbìnrin náà bá ti rẹjú yọ́ rabẹ́ sọ nígbà míì gan ọkùnrin kò ní fẹ́ ṣe obìnrin nígbò ti wò tó ti rájú mọ́ ìfẹ́ rẹ̀ ti wà lẹ́mìí ẹ̀ òun náà mọ̀ yóò lọ́wọ́ wá kí ní òun wá bèèrè kankan ní kò ní kankan tó fẹ́ bèèrè torí pé ojú ẹ ti ṣe kí ní ó ti wojú ẹ̀yọ́ kówó ó ti wá lápalẹ́mí ẹ̀ yóò máa wá kárákùn ẹ̀yọ́ kọ́ bá àmọ́ tó wá rẹ̀ ẹ̀ ní ṣe mọ̀ pé aburú ọba ti ṣe sọ́ọ̀tù nùrù àyà 31 khalwa bil mar'ati ala lisan rasuli sallallahu alaihi wasallam wọ́n nínú àwọn kan tí máa ń fa sìnà tọ́lọ́wọ́n bá wà ní obìnrin ká ma wà níkọ̀rọ̀ pẹ̀lú obìnrin àtọkùnrin ìwà níkọ̀rọ̀ pẹ̀lú obìnrin àtọkùnrin yìí tí ọ̀sẹ́ nìkankan kankan bẹ̀ àwọn ah, ni òun fẹ́ bèèrè kankan lọ́ba wọnú yàrá awárí pé òun àti àfà lọ́wọ́ nínú yàrá wọ́n yìí ṣe ẹbí wọ́n yìí ṣe ọkọ àti ìyàwó kọ́dà ń kùránì ọmọ tọ́líbà òun náà jòkó wọ́n wá kọjú síra wọn wọ́n láwọn kọra wọn ní kòrá wọn ẹ gbọ́dọ̀ wà nínú yàrá ìwọ àti obìnrin tẹ́ lẹ́tọ̀ síra yín anábì sallallahu alaihi wasallam la yakhluwanna rajulun bi mar'a anábì ní ọkùnrin kan gbọ́dọ̀ wà nínú kọ́lọ́fín pẹ̀lú la tahillu lahu ìyàwó tí ò tẹ́ fún ìyàwó tí ò tọ́ fún fàyínà sáré sàwọn máa ṣètọ́ anábì ní ṣètọ́ ní lórí àbíbẹ̀ kọjá máa ọ̀rọ̀ anábì òkú sọ́rọ́ mẹ́ ọ̀rọ̀ abẹ́yẹ sọ pé bẹ́ẹ̀ kọ́ bó ṣe rí nìyẹn anábì lóbìnrin àtọkùnrin tí wọ́n ṣe lẹ́tọ̀ ara wọn tábà ti wà nínú yàrá kan anábì ní ṣètánì ní ó ṣe kíni ní ó ṣe kẹta wọn yọ́ ma bóbìnrin sọ̀rọ̀ wípé òṣìwò yọ́ ma bọ́kùnrin náà sọ̀rọ̀ pé ọ̀sẹ́ni kankan sì ló ṣe jẹ́ pé nínú àwọn fẹ́ lọ léwó ìyàwó tí ọfẹ́fẹ́ ẹgbàgà síta ni tí ọba ti sáwọn ẹbí rẹ̀ lé àmẹ́yì tó dájú náà ni pé kọjẹ́ pé ìjọ́ ti bàbá àti ààrẹ bá wà nílé lọ́lọ́ bàbá òjòkó ọmọ òjòkó wọ́n wà nítorí àfáà wa olóhun fẹ́fẹ́ ọ kìí ṣe pé àwọn òbí ò ti jáde ẹ̀yìn méjì ẹwà wà nulẹ̀ ẹ̀rẹ̀ wá sọ̀rọ̀ tí wọ́n bá ti lè wà nínú yàrá nínú kọ́lọ́fín kọ́lá nínú ọ́fíìsì ń ṣẹlẹ̀ gbogbo àwọn ọba jẹ́ máa ń ṣe ìjọba wọn náà sọ fún agbádáwò ṣẹlẹ̀ ń bí iṣẹ́ ìjọba wa láàrin pé ó wọnú ọ́fíìsì ó lè bá ọ̀gá láàrin ìṣẹ́jú mẹ́wàá wọ́n ti bára wọn sùn lẹ́nì kankan sí nímà nígbà tó dé pé wọ́n ti rúfin bọ́bá lọ́fíìsì ó sílẹ̀kùn ọ́fíìsì ẹlẹ́ báyìí tó bá dé pé ọ́fíìsì tó dé pé túláàsì ní káwọn obìnrin ọgbà kankan bẹ̀ bẹ́ẹ̀ bá rọ́gbọ́n dá sí ó sílẹ̀kùn lẹ̀ tó dé pé kálukọ́ ọmọ lọ́wọ́ mọ̀ wọ́n mọ̀ pé làdáwò fi ní yíyàn àdébìwà tó mọ̀ pé tí wọ́n bẹ̀ ń kọ́lọ́ fún imani ti wọ̀ tó ti wọn ọlọ́run wọ́n àwọn sàábà ó ní bá ìdá sàálì tó mọ̀ hún náà mọ̀ta a tẹ bá fẹ́ béèrè àwọn nǹkan tẹ ní bùkátà sí nínú ilé ànábì ẹfẹ́ gba abọ́ ẹfẹ́ gba ìgbálẹ̀ ẹfẹ́ gba aṣọ ẹfẹ́ gba kankan ẹ̀yin lẹ́wọ́n fẹ́ lọ lè lọ́dọ̀ àwọn ìyàwó ànábì ọlọ́run sọ bẹ́ẹ̀ o ọlọ́run fásitì àlóhùn náà mi ìjàb lẹ́yìn gàgá ni ẹ ti máa gba tẹ́bàgbà o lẹ́yìn kọ́tìnì kẹ́nìkan mọ̀ wọ inú ilé ànábí o àwọn sàhábà níbá ọlọ́wọ́n bá ní ẹ máa wọnú yàrá ànábí o tẹ́ẹ̀bà béèrè kankan ẹnìkan fún yín lábẹ́ kọ́tìnì wọ́n sì náwọ́ rẹ̀ sí ẹmù nǹkan náà ọlọ́wọ́n dhalika atharu li qulubikum ọlọ́wọ́n bá ní eléyìí ní kẹ́mi yán má kó níbi àrùn kíní jama àrùn òun ní ọ̀jẹ̀ kẹ́mìíràn tàwọn obìnrin yẹn náà mọ́ kóun bí àrùn ṣìnà torí tẹ́ bá wọlé táwọn náà bá rí yín ṣìnà ti sẹ́sí wọn lẹ́mí àwọn tí ọlọ́run sọ àyàlé wọn lérí tó ní káwọn méje fún àwọn gáàbù yìí àwọn tó dáàdù nínú àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ni àwọn tó dáàdù nínú àwọn olùgbàgbọ́ òdodo ní obìnrin ni síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ní ẹ <laughs> o ká lè sọ́ra wa torí pé bẹ́yìn bá ti rìnrìn ṣìnà èèyàn padà kó ẹlòmíì ọ̀rẹ́ rẹ̀ ò sí nlé ọba ní òun wá wo ìyàwó ọ̀rẹ́ ìyàwó lọ́kọ̀ òun ò sí nlé lọ́ba jòkó lé ní síà olóhùn fẹ́ bá a ṣe fàájì fàájì tó gbà lérò ó fẹ́ wo tẹlifíṣàn fàájì tó gbà lérò ó yá fún mi lóúnjẹ kí n jẹun nílé ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ sílé ọwọ́ wà nínú kọ́lọ́fín pẹ̀lú ìyàwó ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni ìṣì máa mú yàn ṣe ṣìnà láìrò tẹ́lẹ̀ kọ́dà ń gbà mí ọ̀rẹ́ jóbìnrin ló pé a ah, ẹwọ́ lé ẹsẹ̀ mú mi tó bá jóbìnrin tó gbàgbọ́ yóò kọ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ tó bá lè mọ́ ń gbà ọ̀gbà yóò ní kọ́ mọ́ ó gbómi lọ fún ta ni obìnrin náà pé a ah, ọ̀rẹ́ yóò sílẹ̀ ẹwọ́ lé mú mi ẹsẹ̀ ẹwọ́ lé jẹun gbogbo àwọn kàtàkàtà tá a máa sílẹ̀ òun náà ni ká máa wà ní kọlọ́fín ọlọ́lẹ́yìn sàhábà ẹ má wọlé o ẹ má lọlẹ̀ bá wọn yàwó ànábì kọlọ́fín o mi wọ̀rá ìjáàbù lẹ́yìn kọ́tìnì ni ẹ ti béèrè wọ́n dẹ̀ náà sí yínta ẹmú tẹ́mù kẹ padà sí mọ́sálásí ọlọ́run fi àwọn àyà yìí ń fi ń sọ wa ni tọ́lá mọ̀ pé mi ta fẹ́ jásí ẹ̀ ta bá jásí bẹ̀rẹ̀ <laughs> ìyá ayé àtọ̀run ti sọ́ lẹ́yìn náà lẹ́kìtìláàt nínú nǹkan ti máa ń fà á téèyàn fi máa ń ṣe sìná náà ni ká máa lọ́pọ̀ gẹ́gẹ́ bá ṣe jòkó pàṣẹ wà sí ìsìn káwá ní káwọn obìnrin káwọn tó jòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá ń bí wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá òṣìkan jòkó lẹ́yìn wá ń bí àwọn kan jòkó ń bí káwá fáwọn obìnrin láwọn àwọn èèyàn ìtìláàtì ní pé kámọ̀rọ̀pọ̀ free mixing imam fasina ọba ti fara gbá obìnrin wà láti dé wọ́n lọ wà sí kan ní lẹ́kọ̀ọ́ wọ́n ní kéde kan chairman local government àbí wọ́n náà pè é mo bá fèrè obìnrin máa ń bọ̀ wá níbo ní ń bọ̀ wọ́n ní ààyè tí wọ́n ní láàrin sáfà àwọn àfáàmbí ah mo ní ẹsọ fún chairman ẹni ó yí padà láì ṣe bẹ́ẹ̀ èmi ń gbé mọ́tò mi ò mi ń lọ́nu kí ni wọ́n wà níbi tí aburú ti ń ṣẹlẹ̀ kí n sì dákẹ́ máa sọ fún madam pé madam ṣe ráwọn yóò kìyìn lọ́kàn madam wọn yóò kìyìn lọ́yẹ jòkó sí bẹ́ẹ̀ ṣe jòkó sí bí kò ní dùnmọ́ kọ yín tí bá ń rí kò sì dùnmọ́ wà náà kò sì dùnmọ́ lọ́hùn bọ́ọ̀ bá ti ń ròpọ̀ tó ń jòkó tẹ́ ń ṣe fàájì pẹ̀lú ìyàwó ìyàwó tẹ́ ń lọ́mọ́ra yín káàkiri tẹ́ ń lọ́lọ́ kọ́dà yé dédà fà dásàlátù okóyà àwọn ìyàwó ìyàwó sínú mọ́tò àfà dásàlátù wọ àwọn ajú wọ́n wà kára wọ́n tún dà kára fóun náà ọlọ́ mọ́tà sọ níbi aburú yẹn ẹ mà wá lẹ́ mà bọ̀ ọmọ ní àfáwà àfáwà àfáwà àwọn ọmọ wa àwọn ṣẹ́kù wa tẹ́ bá ti ń lọ́mọ́ra yín tẹ́ ń ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ́lá bíbí ní fèrè fọ́lẹ̀ agbáni ẹ ìyàwó ìyàwó olóhun fẹ́ sọ̀rọ̀ ọwá ní ọyá mọ́bọ̀ ó sì jọkótì ní kìíní kan wọ́n ń ṣeun lẹ́yìn bí ẹ̀ gíní bá bọ̀ yẹn jẹ́mọ́ ọlọ́run sàìsọ níbẹ̀ anábì ní khairu sufufu rijal anábì ní sáfù àwọn ọkùnrin tó dáa jùlọ awwaluha òun náà ni àwọn tó wà níwájú tó wà lẹ́yìn máàmù tó wà níwájú sáfúwájú ọ̀ṣàrò ha sáwú tó léwu jù àkírò ha òun náà ni sáfú tó wà lẹ́yìn nílé bá nẹ́bí sọ bẹ́ẹ̀ torí nígbà tí wọ́n nígbà náà wò tí ma ṣe à ń fi kíní gàgá àfi ń dá ẹ̀yìn àwọn ọkùnrin tán wà ní sáfúwájú ànẹ́bí ní sáfú tí wọ́n ló lórí jù gbogbo náà lọ́wà lérí irun owó náà wọ́n ní irun o wọ̀ṣàrò ha anábì ní sáfún tó léwu jù oná lè yítọ́wà lẹ́yìn yítọ́wà lẹ́yìn yẹ kí ló débi léwu torí àwọn obìnrin ń bẹ lẹ́yìn títí wọn kọlá nígbà àwọn wọlé ń sáàmà gbé wọn wọlé sáàmà bá ṣe dáwọn ìsinmi nígbà náà dín ọlọ́rẹ̀ lẹ́yìn ìyàwó ẹ̀ ọlọ́rẹ̀ lẹ́yìn ọkọ rẹ̀ àmọ́ kọ́ ní ń obìnrin ṣọ̀rẹ́ ìwọ ọkùnrin àbí obìnrin ọmọkùnrin bọ́kùnrin pé ọ̀rẹ́ ni torí ẹjọ́ lọ skul ni ẹjọ́ wà ń bíṣẹ́ ni wà ládùúgbò ni ẹjọ́ máa ń tajà kọ́sítọ́mà rẹ ni wọ́n ẹ dọ̀rẹ́ ẹ̀ láàyè yóò ní girlfriend òun ni ọ̀rẹ́ ngan fún láwọn ṣe yẹn èèwọ̀ nínú Islam ayà sí wà lérí ẹ̀ ní Al-Qur'an ìdó wà ní pé ẹ̀lọ́kọ ẹ̀níyàwó lọ́wà àmọ́ ọ̀rẹ́ kò sí tẹ́mà wá fara yín káàkiri tẹ́mà bèèrè ara yín tẹ́mà wá ara yín lọ tẹ́mà wá ara yín bọ̀ ẹ̀mí méjèèjì ẹ̀ tí ìṣẹ́tàn tẹ́fẹ́ ṣe nìká ọlọ́run sẹ́nu Qur'an Suratul Ma'idah ọlọ́run ni wala muttakhidhi akhdan ọlọ́run ní àwọn ọkùnrin kí wọ́n mọ̀ mú àkàdáni o àkàdáni làwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ obìnrin ó ní wọ́n ń pè ní aláṣírí ipò aláṣírí rẹ̀ yóò lọ́kọ lé yóò tún wá lọ́rẹ̀ tí kọ́lá tí wọ́n ń ṣèjọ ní ìdáwà rí díẹ̀ díẹ̀ nílẹ̀ Yorùbá yìí bó ṣe dáná tọkọ ẹ̀ dáná alé rẹ̀ náà tún dáná wábẹ̀ tọ́bọ́ kí àwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ tán yóò tún lọ lè kí àwọn ọ̀rẹ́ àlè rẹ̀ pé ẹkùnrin dìde o kọ́dà ibi ó burú dé ńgbà mi ọkọ̀ gan ọmọ ọkọ̀ dayóòsù nìyẹn anábì ní dayóòsù níwàlì jẹ́nà wọ́n bèèrè pé ta ní jẹ́ dayóòsù anábì ní gbogbo ọkùnrin tọ́mọ̀ pé ìyàwó òun yàlẹ̀ tó sì dákẹ́ kò níwàlì jẹ́nà olórí búni nítorí pé yóò kó bá obìnrin yẹn yóò kó bá ara rẹ̀ yóò sì kó bá wọn mọ̀ ọlọ́run ni wọlé mùtẹ́kìdáàtì àkàdáàni táwọn obìnrin nìyẹn ọlọ́run bá yẹn obìnrin yẹn ní ẹ̀ má rí ẹ̀ lé lọ́kọ ni ẹ má lọ́rẹ̀ẹ́ mùtẹ́kìdáàtì àkàdáàni kámúyàn lọ́rẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀ sọ́rọ́tù ànìsá àyà 25 ẹ̀rẹ́ pé ìsọ̀bí tó wà ní koran ló fi jẹ́ pé ẹbára àwọn ìdílé tó gbádùn àwọn ìdílé tó gbádùn ọmọ wọn ò ní ní ọ̀rẹ́ ọkùnrin títí tí ó fi ṣe kíní tí ó fi ṣe tán pé òun fẹ́ fẹ́yàwó bẹ́ẹ̀ náà ọmọ àwọn obìnrin kò ní lọ́rẹ́ ọkùnrin títí tí ó fi ṣe tán òun fẹ́ ṣe kíní òun fẹ́ lọ́kọ iná ni máa jẹ́ kán bára wọn lé ọmọ mélòó ni wọ́n bá lé mọ́ sí jàmá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tá bí máa gan àwọn gan àgbẹ́sìn wáyé orí Ibrahim olóhùn wá gbà wẹ́rẹ́ kàfáyá ọ̀sẹ̀ ìmọ̀pọ̀ rẹ̀ ni wọ́n ṣé Ibrahim ọmọdọ̀ Isaac lọ sọ́kùnrin tó lè gbàwé lọ́wọ́ ẹ̀ tó fi ìyá ni ọ̀daràn ni ó fi ọmọ ọkùnrin gidigba tó ti tó báyìí aláṣepọ̀ sínú ilé pẹ̀lú ọmọ rẹ̀ obìnrin ọwọ́n pè wọ́n lọ́rẹ̀ ara wọn kò sí àyè fún ọ̀rẹ́ onípè ní dating àwọn òyìnbó ti wá tún modernize aburú yẹn sìn wọ́n ti ní àwọn àyè kan lẹ́yìn íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé táwọn ibà ti gbé fóònù lọ́wọ́ báyìí ọba lóun nídìí ọ̀rẹ́ ní kankan lè ní yóò rí ọba lóun nídìí ọ̀rẹ́ láfọn yóò àfọn ni bá àwọn obìnrin olówà láfọn yóò sì mọ́ àwọn obìnrin ọlọ́wà ní ògbódókò yóò sì máa rí nọ́mbà wọn yóò sì pè lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì pàdé láfàn òun sì rẹ́ra wọn rí nítorí pé àti parí ayé ìgbẹ̀yìn ayé súnmọ́ ànábì ni òmìnira àlàmá ti sáà ànábì nínú àwọn àmì tẹ́fìmọ̀ pé ilé ayé òní pé tó fi parẹ́ mọ́ òun náà ni azina òun náà ni pé ṣìnà gbajúmọ̀ débi pé kọ́dà àwọn èèyàn òní kà sí nǹkan kan mọ́ ẹ bá lè ẹfẹ́ ṣe wà sí ah, sí pé wà sí sí nílò lọ́rin ọba bẹ́ ṣe wá sí ṣìnà àwọn ni pé ṣe tọ́wá kàn nìyẹn ẹwọ́n tọ́lọ̀ ń bá wá sọ látàárọ̀ bí ìbá ti yapa kòránì ọ̀rọ̀ yọ́n dàrú ọlọ́run sọ kòránì kalẹ̀ kámọ́ bá dé olórí búni nínú àwọn nǹkan tí máa ń fa ṣìnà òun náà ni alams tí ìmọ̀ fọwọ́ kan obìnrin kọ́lá tọ́wọ́ fẹ́ gba owó nínú ṣẹ̀ríà Islam tọ́wọ́ fẹ́ gba owó lọ́wọ́ ọkùnrin ó fẹ́ gbowó lọ́wọ́ obìnrin bóyá ń tajà owó ni kó gbà má fọwọ́ kan lọ́wọ́ ìfọwọ́ kan lọ́wọ́ yẹn ìmọ̀ ń fa àrùn ọwọ́ rẹ̀ ń kan báyìí wàhálà ti dé ẹlòmí ọba obìnrin lọ́wọ́ kò sì tún gbádùn mọ́ ẹlòmí ọba ọkùnrin lọ́wọ́ àlàáfíà tó tó la ìyàwó Aisha ni anábì sọ pé inni la usafihu nisaa anábì lè mọ̀ ọmọ ìbò obìnrin lóbìnrin lọ́wọ́ o èmi ìbá obìnrin lóbìnrin lọ́wọ́ o kọ́dà ẹni tí ìsọmọ rẹ̀ tí ìṣe bí rẹ̀ tí ìṣe àwọn ẹni tó lè bọ̀ lọ́wọ́ tó lè bá yá lọ́wọ́ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin ò lè bá lọ́wọ́ ọmọ àbúrò bàbá rẹ̀ lóbìnrin <laughs> ò lè bá lọ́wọ́ tó lẹ́lé fẹ́ra yín Fatima ọjọ́ ma anabi àlíjọ́ ma tani abútọ́lìf bóòlù abútọ́lìf ti jẹ́ sí anabi bóòlù ti jẹ́ tọ́ ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alaihi wasallam anabi wọn fi Fatima fún àlí ẹ̀gbọ́n bàbá jẹ́ mísìn àbí ẹ̀gbọ́n bàbá mi ṣe wọ́n lè fẹ́ ọmọ rẹ̀ ẹ̀sì dákẹ́ bàbá tèmi àti àtọmọ yẹn oyé ọmọ náà ni ọmọ àwọn náà tí wọ́n máa búrò ẹni ọmọ ẹni náà ni àmọ́ ọmọ títí ẹ̀ oyé ọmọ títí ẹ̀ tó jẹ́ obìnrin ó lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá tiẹ̀ tó jẹ́ ọkùnrin Abu Tọ́lìbù lẹ̀gbọ́n bàbá ànábì wọ́n jọ bí wọn ni ànábì wa ní wọ́n fi Fatima fún Ali arif lọ́mọ Abu Tọ́lìbù ọwọ́dọ́ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹ̀bá ní àbúrò mìíràn ni àbúrò ẹ̀kọ́ o àbúrò rẹ̀ nínú ẹbí ni àmọ́ kìí sá àbúrò tẹ́lẹ̀ jọ wà nínú yàrá àbí tẹ́lẹ̀ bara yín lọ́wọ́ kọ́lá bá fẹ́ fún yàn ní kọ́kọ́rọ́ ó mú báyìí ni arábìnrin ọwà tẹ́wọ́ ọwà jù síbẹ̀ tọ́lá àwọn fún yàn kọ́kọ́rọ́ gan wàhálà máa ń ṣẹlẹ̀ ọ̀fẹ́ gbọ́ owó ni ó mú wọ́n kan lọ́wọ́ anábìnrin ní láwù sọ́fì nìsáà èmi ni wọ́n rán sáyé o èèyàn fọwọ́ kan owó obìnrin rí àlòwúlò àmọ́ wọ́lá sátúlà ń bè yá ilé ní kọjá máa ọlọ́mọsá ìsọwa níbi àwọn afá samani yọ mọ̀ sábúrú tó mọ̀sán fáwọn ẹ̀gbẹ́ abúlé òun ṣe yóò pọ̀lẹ́ nìkan tí ó fún ìyàlọ́wọ́ wàsífà tó sì bá obìnrin lọ́wọ́ ó wàsífà ọba ọmọ obìnrin olómi lọ́wọ́ anábì lóhun tóhun jọ́gá ayé wọn láwùsọ́fì nìsà wọn bébí lọ́wọ́ gbogbo àwọn nǹkan yìí ẹmọ́jà máa fi ṣeré ìmọ̀ fàbúrú níbi iṣẹ́ lè ní kọ́là lókèṣàn káàkiri ọ̀rẹ́ mi ni ọkọ ní ọ̀sọ̀ pé ìyàwó rẹ̀ pé kó ṣèkè ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ òun tọ́jọ́kùnrin pé àwọn ọ̀rẹ́ mi kí ẹ yọ́dẹ̀ sa gbogbo wọn lọ́wọ́ arábìnrin kan lásìkò Ọbásanjọ́ inú àwọn ìyàwó Haúsá ni oná wà ní àwọn tí wọ́n yàn síbẹ̀ ọ̀gá wọn bá àwọn èèyàn lọ́wọ́ bó ti ṣe ní ah ọlágbára ó dúó lérí mánì rẹ̀ ìjọmọ́ ìgbéyìí nítorí pé mo ń wá ẹ̀yọ́nú wọ pẹ́sidẹ́ntì kí wọ́n lọ lè rí ìbínú Allah dáwà tó ń sọ eléyìí máa sọ̀rọ̀ ọba alárúbáwá máa àwọn ọba alárúbáwá mi náà ń ba àwọn obìnrin lọ́wọ́ onílù èbó tí wọ́n lọ sí conference tí wọ́n máa sáwọn obìnrin lọ́wọ́ lárúbáwá kan náà sí ọ ta ni wọ́n náà sí ọ ànábì kí ni wọ́n fẹ́ náà torí mistake yẹn ṣẹlẹ̀ ìgbé àkínlẹ́dàwò ní ṣe mọ́ lọ lẹ lárúbáwá ń bẹ̀ kọ́wọ́dà mọ́ dáwọn ọba lárúbáwá táwọn náà bóbi lọ́wọ́ onítọ̀ ṣe èyí lèwọ́n náà fi wá sórí bú ọmọ pé ó ti ṣẹlọ̀ lábala bẹni yóò sì jìyà ẹ̀ tí ọlọ́wọ́n ọba aláwọ̀ yọ̀ǹda ẹnìkan wípé òun ní jẹ́ yàtọ̀ bá ṣẹ̀ nínú àwọn tí máa ń fa àsínà torí tí ń fa yìí ni látẹnumọ́ láàfin eré síbẹ̀ gbogbo àyàlámọ̀ pé ọ̀dáà kò sẹ́ni kan tó fẹ́ kán báyàwó tòun lásìpọ̀ kò sẹ́ni kan tó fẹ́ kọ́ ọmọ kan bọ́ màún lásìpọ̀ àmọ́ àwọn kan tí ń bá tá a fi ń rí síbẹ̀ ààrẹ òun náà ni alkhodo fil kalam kóbìnrin ọmọ lẹ́hùn kóbìnrin ọmọ sàwàdà pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin akànrí pé ẹni tí ń bá dáwọ́ kẹyẹ aníṣẹ́gbẹ́ ẹni wọ́n lẹ́gbẹ́ ẹ̀kọ́ àbúrò ẹni bá mi sọ fún àwọn ìyàwó rẹ̀ ipe kí wọ́n mọ̀ máa lẹ ohùn ẹ̀mọ̀ pé obìnrin máa ń sọ̀rọ̀ nọ́mà àmà tí máa ń lẹ ohùn àmà ohùn wọn sì lágbára ní ìbá gbọ́ díẹ̀ yẹ gbọ́ àlàáfíà rẹ̀ tó kalẹ́ mọ́ ọlọ́run ní sọ fún pé ká má lẹ ohùn fàyẹ́ ti máa lẹ́sẹ̀ fi kọ́lé <laughs> bí lásán ọlọ́run dídí sọ ayà kọ̀hán ní kalẹ̀ nítorí ẹ̀ ìgbà ẹ̀yìn ìyàwó ànábì wa qulna qawlan ma'rufa ẹ sọ̀rọ̀ nọ́mà ẹ sọ̀rọ̀ bó ṣe kẹ́ sọ̀rọ̀ bá ṣe dáyín àmọ́ kẹ́ mọ́ wá lẹ́ ohun kẹ́ mọ́ lẹ́ ẹ dá àrùn lẹ̀ ẹ dá fìtínà ẹ fi àrùn ṣìnẹ́sẹ̀ mí àwọn tí ẹ ń sọ̀rọ̀ ní wájú wọn wa qulna qawlan ma'rufa nọ́mà salamu alaikum salam àwọn alájìnkọ́ òun sílé jáde ọ̀tán ọ̀gọ́gọ́ wọ́n ní àwọn ọ̀lẹ́jì jáde àà ah, ah, ojú yìí lárí yìí a ah, ẹkùjọ mẹ́ta tàlọ́mbá sọ̀rọ̀ ẹni tó yẹ kọ bá sẹ́fẹ̀ nù ẹni tó yẹ kọ bá dáwọ̀ ẹ́kẹ́ ní àà gbogbo àwọn awọ́nàwọ̀nà yẹn ẹjá lọ lè wọ́wọ́ ẹ̀dẹ́ ìwọ́n náà bá ti rí ẹnìkan tí ó dúró lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó dákẹ́ wọ́n ni wọ́n sọ̀rọ̀ ní wọ́n sọ̀rọ̀ ní wọ́n sọ̀rọ̀ kẹ́ sọ́tùl azab aya 32 lọ́lọ́run tí láwọn ìyàwó ànábì kánmà ma lẹ́hùn kánmà ma lẹ́hùn láàfin sọ fáwọn tí wọ́n kọrin fújì wípé kò sóbìnrin tí wọ́n kọrin fújì tí ò ní lẹ́hùn sinansi làbí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí yẹn ọlọ́run ti sọ tiẹ̀ ìbọn lọ́dá wa ó sì mọ̀ pé ohun obìnrin ọlágbára ti tọkùnrin lọ tọ́wọ́ bẹ̀rẹ̀ sí lẹ́ẹ̀ àwọn tí wọ́n láwọn kọrin ẹ̀sìn náà tí àwọn náà ń ṣe àlálà ìlàlà tí wọ́n lùlù kí ni yàtọ̀ láàrin wọn àtàwọn tí wọ́n ṣe fújì obìnrin kọ́mọ wá kọrin kọ́mọ kọrin kọ́mọ lùlù sí ní lára kọ́mọ lùlù fún ó wá lóun fi ń gbẹ́sìn ga láyàtà kàyí yóò ti já mọ̀ pé kò gbẹ́sìn ga o ń dẹ̀sìn rú ni ń sì ń fa ohun tí ń dùn yẹ yọ́ ma bí ṣìdá sí ọkàn àwọn èèyàn dámà sí kíní tí wọ́n bá rí gbogbo ẹ̀tọ́ ìyàwó rẹ̀ bá lọ́wọ́ ma kọrin sí kọ́ yà tètè mọ̀ pé ó ti lọ ẹgbẹ́ ọlọ́run sọ fáwọn ìyàwó ànábì pé wọ́n lẹ́hùn sáwà láàmú wa lẹ́hùn sẹ́nìkan tó yẹ kọ́lọ́dọ̀ ìyàwó ànábì àmọ́ síbẹ̀ síbẹ̀ náà ọlọ́run bá sọ pé ẹ má lẹ́hùn ẹ má dáwọ́ ẹkẹ́ ẹ má sàwádà lẹ́yìn náà nínú àwọn kan tí máa ń fa tí èèyàn fi máa ń di alágbèrè òun náà ni kéèyàn ọpẹ́ kó tó fẹ́yàwó àbí kíyàwó kan má tó yàn kọ́ wá dákẹ́ tó sì lágbára tó lè fi fẹ́ míì wọ́n ma sàgbèrè ọlọ́run fún ọkùnrin mí ní agbára tó jẹ́ pé ó ju ti ìyàwó tó wà nílé lọ ìyàwó tó wà nílé ọ̀ká lẹ́nu ọlọ́run dáwọn ọkùnrin mí bẹ́ẹ̀ nígbà ìyàwó tó wà nílé bọ́yọ̀ lẹ àbálà rẹ̀ ni àbí kọ́ pé wọn lágbájá ọkọ wá ní agbára tó wà lárẹ̀ ah ó ju agbára tó lè fi ṣètò pẹ̀lú ìyàwó kan lọ ọlọ́run bá ní fáńkì owó máa tọ́ba lọ́kùnmí ní nìsa yìí mọ́sìnà ọlọ́run bá ní ẹmọ́sà gbèrè ẹ̀fẹ́ ìyàwó mi-ín ẹgbà ayà kòrán ní kàzì ẹ̀hẹ́ ọba sì ní kílódé tó fi ṣe sọ́sọ́ fún pé ó ṣe ọwọ́ sọ pé ọlọ́run bá lóníkó ṣe kíní lóníkó ṣe kọ́mọ́ bá ṣe sìnà torí tí ọba ti rójútu ẹ̀mọ́ nílé yóò ẹ̀yin ọ̀dọ́ ẹ̀rìn ẹ̀yin ọ̀dọ́ kankan ẹ̀yin ọ̀dọ́ kankan ọ̀dọ́ gbòdósàlẹ̀ àti gbogbo àwọn tajọ́dọ̀ náà ta wákàtí láti gbèríkú anábì pé àwọn ọ̀dọ́ o kọ́mọ̀ bá sórí burúkú lábala sínà anábì ni yá máa ṣọ́ra ṣabab anábì ni mo pé ẹ̀yin ọ̀dọ́ o ẹ̀yin ọ̀dọ́ mọ́ ni sọ́tọ́ àmì kún lè bá ẹni bá ti lágbára nífin ó tara ó sì ní agbára tó ló fi bọ́ obìnrin tó fi fún lóúnjẹ ó sì nílé tí yóò fi sí fọlíyàtàsáwàdì nísinsìn náà ni kó lè fẹ́yàwó kíákíá o tó dáa náà ti mọ̀ pé ìrìn àjò rẹ̀ ó dàrú kò sẹ́nìkan tí ó fọ̀dọ̀ ṣe sìnà tí ìrìn àjò rẹ̀ ó tọ́ àfẹ́yí tọ́lọ̀ mọ́ fẹ́ríjì pátápátá tó bá túbá anábìnrin ẹmọ́fà burú bẹ̀rẹ̀ ayé yín o aburú ní o ẹmọ̀ gbọ́lẹ̀ yorùbá tí wọ́n ní èmi ò ní o ẹ̀dẹ̀

wọ́n àṣọ́nà lè fàríjì yọ́dẹ̀ jẹ́ kẹ́lẹ̀ sọ abẹ́ yìí torí tẹ̀ bá rẹ̀ júnlẹ̀ tẹ́ sọ abẹ́ àdánwò báyìí fàwọn làmì ẹ̀sítẹ́tẹ̀ ní tí ọba wa lágbára fáàlẹ́ ibi sọ́rùn anábì ní kọ́ máa gba àwẹ̀ púpọ̀ àwẹ̀ yẹn kò ní jẹ́ kí ara rẹ̀ ọmọ gbé ẹwọ́n ní àwẹ̀ yẹn sì gbogbo tutù ní ẹja sínú tán torí pé tíyẹ̀ bá ń bẹ̀ nú àwẹ̀ oye adùn ara máa ń fi kíni ìmọ̀ ń kéré bó jẹ́ bá ti dénú náà ní ara dìde ẹwẹ̀ ní bá gba yọ́kàn dákẹ́ síbẹ̀ ni ẹgbẹ́dẹ́gbà àtòwọn àti gbogbo tọ́lọ̀mbùn gbogbo ẹ̀dàkẹ́ ni ọlọ́mọṣẹ́wà lélébì anábì ní ẹ máa gba àwẹ̀ torí fàyín náà láwò ìjà àwẹ̀ iná máa jẹ́ ìjánu fún yín yọ́ máa sọ yín tẹ̀sí ní kàgbákò láàárọ̀ ọjọ́ yín àgbákò nífá àgbákò twenty years eighteen years tí wọ́n ti dé àsìkò tó yẹ kí bàbá wọn àti ìyá wọn wọ́n ti láàrùn òdì ìmí tójóbìnrin ó ti ṣẹ́yún látara ìgbádùn ṣẹ́jú márùn ó ti lọ́rùn ìmí ìkọ lọ́rùn àmọ́ kò lè bí mamá ìtí ma ń gbé ọmọ dúó wọ́n ti gé mala nígbà wọn ṣẹ́yún fún ọlọ́lẹ́yìn ọ̀dọ́ ẹ má ṣe ṣìnà o ń padà wá sàlàyé àwọn mi ẹ máa ya àdọ́rọ̀ zina kí làwọn àdáwò tí ọlọ́ni wà látàkàràbù zina ọlọ́ni ẹ má súnmọ́ tí àwọn ìjọba wọ́n bá kọ dẹ́njà wọ́n kàn kọ dẹ́njà wọ́n wá lẹ̀ mọ́bí kan kí ni wọ́n sọ fún wọn yìí aburú ń bẹ lẹ́yìn ìtẹ́ ìwò yẹn o ẹ má súnmọ́ o ọlọ́ni wà látàkàràbù zina ọlọ́wọ́ bá ní ẹ má súnmọ́ tí ó mú yín ṣe zina torí tẹ́ bá ti ń ṣe ẹ padà ṣe zina iná òká na fa ìṣàlọ́ ní ìbàjẹ́ ni wàsá àṣẹ́bílá ọ̀nà burúkú ni o ọlọ́run bá ti ní aburú nìkan èèyàn gbọ́dọ̀ tún máa tún rò mọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn àdáwò tí ma jẹ́ àlùyàn bọ́yá ọ̀dọ́ ní ṣe ṣìnáni àbí abílẹ́kọ òkúbàtò rahman gádọ̀bù rahman ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ àdúrà òní gbà mọ́ tí ọba bá rẹ̀ lẹ́ni tí ò sì bọ́yá ọ̀dọ́ ni àbí abilékọ àbí eh, ìyàwó ilé bàbá ilé tí wọ́n ti mákù òǹbí ọlọ́rẹ̀ tó ń bá láṣepọ̀ ọ̀dọ́ ni ó ní o ó ti níyàwó lẹ́tí lọ́kọ ní o mọ̀ pé ó ti wà nínú àwọn wòlíì ọlọ torí pé ìbínú gbogbo ẹni tí wọ́n wá ń tí ń yàwó yàwó lálẹ́ àbí ọ̀dọ́ tí ń bá àwọn ọmọge sùn àbí ọ̀dọ́ lóbìnrin táwọn yẹn ń gùn mọ́lẹ̀ kọ́mọ̀ pé dúdójúmọ́ tó ń bá ti ń ṣe òun náà níbi ní ọlọ́run sọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹ̀múnà ìjábàtà dùá yóò máa jẹ́ kọ́lọ́wọ́ bá aláwọ̀ máa gbọ́ àdúrà yàn ọmọ bẹ̀rẹ̀ náà ni kò ní dáhùn lẹ́yìn náà tashattutul umur ọ̀rọ̀ yóò máa dàrú gbogbo bí táwọn èèyàn ti ń rí dáadáa ìwò débẹ̀ wọ́n ló ti tán bẹ̀ ọ̀kan náà wẹ́n ní rí ìgbà tó fẹ́ sàpèjúwe ọ̀rọ̀ tó ń sọ yìí ó ní bọ́lọ̀ bá fẹ́ sàánú èèyàn tó fẹ́ kẹ́yàn téèyàn bá wá wọ́n ní wọ́n sì dá padà sí kankan wọ́n dá padà sí kankan tó padà sẹ́yìn jọ́kejì ó tún ṣe ṣìná wọ́n dá padà sí gbàgò bí wọ́n ṣe ṣe ṣìná sí bẹ́ẹ̀ náà ni yọ́ máa jìnà sí oore àwọn afáà nígbà mí ẹlẹ́ lómi ìtẹ́rì pé ń lówó sí o wọ́n ní ó lè máa lówó sí àmọ́ ìbáríkà ní owó yẹn ọlọ́run ṣe kí ni ọlọ́run ti gbà yọ ṣìná máa ń da ọ̀rọ̀ yàrú ni tó jẹ́ pé wàhálà ńlá ni nínú sẹ̀mí nínú àwọn àdáwò tó wà fún ṣìná òun náà ni alamurọ́dù kọlìbíyà àrùn ọkàn wọ́n ọkàn ó lè ẹni bá dín sísìn náà ọkàn rẹ̀ ó lè lẹ́yìn náà òkùnkùn zulmatul qalb òkùnkùn wà ń bẹ̀ lẹ́yìn náà alkhawf ọlọ́wọ́n ma dáyà já o àyàrá ọkàn ma já ni ẹ máa wọ́n obìnrin tẹ́ máa ń yan àlè tí fóònù wọn bá dún báyìí tí wọ́n bá sí mbẹ̀ yọ sáré ẹlòmíín sáré jáde kò lè gbé fóònù ẹ̀ kalẹ̀ yọ́ ma gbé sákàkí wọ́n ní ọkà rò ní balẹ̀ ma torí pé ó ti ń ṣe sìnà lẹ́yìn náà adamu tofik ọlọ́wọ́ bá aláwò ní darí ẹ̀ lọ síbi tí oró rẹ̀ wà ibi tí dáadáa wà fún tó bá jòkó lẹ̀ báyìí ibi tí yóò ti rí dáadáa ọkà rẹ̀ ó sì máa sọ pé má lọ́bẹ̀ tàṣí náà pẹ̀ ní adamu tofik yẹn gbogbo tó bá fẹ́ ṣe èyí tí ó padà mú èyí tí ó sunkún mẹ́ ní ó mú ọlọ́kùn lẹ́yìn náà àlàmọ́lọ́dọ̀ lọ́dọ̀ wíyà àrùn ara eléyìn ṣe ìgbájúmọ̀ náà ẹ̀ wọ́n pè kan ní goloria wọ́n pè kan ní àtọ̀sí ẹlẹ́gbẹ́ àtọ̀sí oníkíní kan oríṣiríṣi àwọn àrùn mí bẹ́ẹ̀ tí ò lókọ tọ́lọ́mọ fi ń kẹni tó wá ń ṣe ṣìnà ipò yóò yóò ṣìnà láyé ọlọ́run nífa àárẹ̀ ṣe kọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí àfi tó bá túbá lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà alifakiri wọ́n lẹ́yìn yọ ma wá wá wá wá kó tó lò ọ̀kan náà àwọn sálọ́fẹ́ sọ́lẹ̀ nínú àwọn ẹni rí ó ní gbogbo àwọn táwọn jọ gbé nílùú táwọn gbé táwọn sọ fún pé má ṣe sinamá má ṣe ó ní gbogbo wọn ni wọ́n padà tòsí kan tó jáde láyé wọ́n ní kò sí ìjọ padà tòsí nù wọ́n fi ní bashir zani nínú tí máa ń ṣokùnfà òsì fún yàn láyé oníkẹ́ ìmọ́sàgbèrè ayà kan táwọn fà mú wa lérí ẹ̀ ọlọ́run bá ní wàá ń kí ó láyé ọmọ mínkù wọ́sọ́ lè hin ọlọ́run ẹ fi ọmọ fún àwọn ọkùnrin tí wọ́n nídìí ìyàwó ẹ fà àwọn obìnrin ẹ fi fún wọn ẹ fà àwọn ọmọ yín lọ́kọ mínà ìbádẹ́kùn wọ̀nyí máa yẹkùn àwọn ẹrú yín náà ọlọ́run ní yẹkúnnù fúkàrà ha ọlọ́run bá ní tí wọ́n bá jẹ́ tálíkà yògì ní ìmọ̀ lọ́wọ́ mi fọ̀lẹ́hì ọlọ́run bá aláwọ̀ padà sínú fún ọ ọmọ rẹ̀ ti ń ṣiṣẹ́ ní ti ń dá jẹun ọlọ́run tètè fún lọ́kọ tètè fún lọ́mọ tètè fún ìyàwó ọlọ́run bá ní tí kò bá ṣe ẹ̀pọ̀ tó ẹni tí ó fẹ́yàwó ọlọ́run lóhun fún ẹni tí ó fẹ́ sínú kí ni ìdàkejì ẹ̀ ọlọ́run ó ti ọ̀nà fún ni súrọ́tù anur aya 32 lọ́lọ́run tó sọ pé ìgbé ìtètè ṣèyàwó kéyìn tètè fẹ́yàwó ní ma jẹ́ kọ́nà òtètè sí ọ̀pọ̀lọpọ̀ wa yín àwọn nǹkan táà lè dá sí tẹ́lẹ̀ ní ayé wa nígbà táà fẹ́yàwó lọ́lọ́run tó ṣàánú torí pé dáadáa ń bọ̀ lẹ́yìn nìkan ni tọ́bọ́ ti ṣe nìkan báyìí ọ̀dọ́ wọn sí àwọn àwọn àpé òun òjì fẹ́yàwó sí o ah, ó sì lówó díẹ̀ tó lè fi tọ́jú ọlọ́run ti promise ń bẹ́ ń pé wọ́n padà sí kíní wọ́n padà sí náà fún ọ àníbìsàsọ́là ni lamudan halifa ishatu fi kọ́mi àtàyè lè nù bí ha sinna ò ní gbajúmọ̀ nílùú kan tó fi di pé wọ́n tún wá fi ń sakọ láàrin ara wọn ilà afẹ́ṣàfihàn tọ̀hún àti kí ọlọ́run bọ́ de àrùn sí wọn wọ́lá òjá àti bí ọlọ́run bọ́ aláà yóò ràn ibi sí wọn alẹ́tì lámùtẹ́kùn mọ́dọ̀ ti sí àṣìláàfihàn alẹ́dínà mọ́dọ̀ àrùn tí wọ́n gbọ́rínú àwọn ìtàn bàbá wọn àwọn bàbá bàbá wọn àti òsì tí wọn gbọ́rí nínú ọ̀ràn wọn ànábì lọ́lọ́wọ́ fi kàn wọn gbogbo ẹni tí àwọn tó bá ti kódùn sìnà wọ́n tó wá fi ń sakọ wọ́n yóò lè nóbì á ni pé kọ́ máa sọ fún kejì pé sọ́wọ́ ọmọ tí ń lọ yẹn òun ti dọ́dọ̀ òun ti dọ́dọ̀ rẹ̀ ìyàwó lágbájá òun ti dọ́dọ̀ ẹ̀ wọn ò tún fi pamọ́ mọ́ ipò gbogbo ìlú yìí ẹ̀sọ́bọ̀ tó wò dọ́dọ̀ ẹ̀ bí sí lọ yẹn ọ̀sẹ̀ tẹ́lọ lòun dọ́dọ̀ ẹ̀ ẹ̀ tó dọ́dọ̀ lẹ́nu àníbi tó bá ti rí bẹ́ẹ̀ ọlọ́run wa da ibi sílùú náà ọlọ́run wa da òsì sílùú náà wọ́n wà wá wá wọn nírí wọ́n sáré ọ̀sáré àdọ́ òní gbàmọ́ ẹ̀dàkùn torítọ̀ ọlọ́run bá wa ẹjá lèlè túbá o àdúgbà àdúgbà àdúgbà ń gbá o wọ́n lọ ń o wàláyà àdúgbà ń gbá o kùránì ń o wọ́n ní kó túbá láàrin wa àtọ́lọ́run bá láà nínú àdáwò tí sinna máa ń bí israf òun ìnápa ẹni máa ń sí ṣòwò sinna kò sí etí ò lè ná lérí ìgbádùn ìṣẹ́jú mélòó jẹba ìṣẹ́jú méjì àbí ìṣẹ́jú márùn-ún ó lè gbé gbogbo dúkìá rẹ̀ kalẹ̀ ee ó lè gbé mọ́tò kalẹ̀ ẹni tí bá ń ṣòwò sinna wọ́n ní yọ́ máa náà pa obìnrin tó gbowó sinna náà owó ní bó ṣe kọ́pọ̀ tó kò ní sálùbáríkà ń bẹ̀ ẹ̀rọ màyà mi àtàfákòkò wọ́n ní títí máa ń àdáwò títí máa ń fà á tí èyàn bá ṣe sìná òun náà ni pé ilé máa ń dàrú bọ́kọ bá ti ń ṣe sìná ìyàwó náà gbégbá rẹ̀ tí máa ní ọ̀n yálè ní yóò ní ibi wọn náà yàn tọ́ba ti fẹ́ kí ìyàwó rẹ̀ wọ́n yálè wọ́n náà máa ṣe kí ni wọ́n náà máa yálè tọ́ba fẹ́yàwó mọ́sìjọ́ pẹ́ pápápá àpàdà wá sí ìgìlẹ́yìn ọdún mẹ́ta kejì fẹ́ pápápá kéde pé ọmọ àwa fi gbé ẹ̀mí tòun gbé nánú lé tani sọ̀rọ̀ ìyàwó àfẹ́sọ́nà ni ìyàwó àfẹ́sọ́nà lóṣù kan lóṣù méjì oṣù mẹ́ta oṣù tí ń jẹ́bẹ̀ nọ́ọ̀sì islam bọ́ bá ti rí ìtàntẹ̀ rírà yín sinafẹ́ aláka méjì bọ́yá rẹ̀ dàbí ọ̀dà kọ bẹ̀lọ́n kọ́lọ́run tọ́ sọ́nà lẹ́yìn ọ̀sẹ̀ méjì kẹrẹsẹ̀ nìka mọ̀fẹ́ mọ́ ọ̀fẹ́ mọ́rúwà tí máa wù ní olè máa ó òṣèlú ṣẹ̀dá àkíyàn ma pẹ́ pé mọ̀ fẹ́fẹ́ àwọn ẹ̀wọ́n pẹ́ torí ọmọ pẹ̀ ọ́ ẹ ma ṣẹ̀fẹ̀ ọ̀ ń dẹ́fẹ́ nu torí kò dé sí igi láàrin kò sí àtẹ láàrin òun àti ẹlòmíín náà tó sọ pé ọ̀dọ́dọ̀ ẹ̀ kankan náà ni igi ni ó mú òun yàtọ̀ sí ẹlòmíín náà òun ìṣèṣe igi yẹn kọ́ sọ́ra rẹ̀ wọ́n ní ilé máa ń dàrú wọ́n lóbìnrin ọ̀dọ́ málẹ̀ ah ẹ̀dàkùn ẹ̀yìn ya wa ẹ̀yàn sísá wa ẹ̀ máa ń yà lé o bọ́kọ̀ rẹ bá ti ma ọ́dọ̀ mọ́lẹ̀ o wàhálà tó ṣàtijọ́ yìí àṣẹ́tánì ti ṣe kíní ó ti bàjẹ́ mọ́ lọ́wọ́ bọ́bá kọ mọ́dá ní ọwọ́ wàhálà bọ́bá kọ mọ́lẹ̀ arákùnrin yẹn ó ti kó sí wàhálà ìwọ́n náà tó máa nága wọ mẹ́ àìmọ́ yóò bẹ̀rẹ̀ lè tọ́jẹ́ pé ṣìnà ló gbé góòlù ọkọ̀ dì sín ayé balance dárọ̀ yìí kò sí lè bá àfi tó bá túbá lọ́dọ̀ ọlọ́run Ah, nǹkan burúkú kí ní ẹ o nǹkan burúkú ní o wọ́n ní ọkọ àtìyàwó tí a máa ti ń fura ṣìnà láàrin ara wọn wọn ní nífẹ̀ẹ́ ara wọn mọ́ òdí sì fẹ́ mọ̀ ìfẹ́ ò ní fẹ́ ní sí ìyàwó tí èèyàn sanwó orí ẹ̀ tẹ́yàn fún lóúnjẹ tẹ́yàn fún lómi tẹ́yàn agbópé tó ń yẹ́lẹ̀ dà ẹ̀kan mọ̀ gbogbo ṣe ayé pákáleke ṣìnà máa fa kéèyàn lẹ́jẹ̀ lọ́rùn bọ́kùnrin àtobìnrin tí wọ́n fẹ́ fẹ́ra wọn tí ọkùnrin mìíràn tó wá bọ́kùn obìnrin yẹ sọ̀rọ̀ obìnrin yẹ lè dá wàhálà lẹ̀ láàrin ọkùnrin méjèèjì tí wọ́n sì para wọn irú ẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa ṣìnà máa fa kéèyàn máa ṣẹ́yún ọmọ lóyún máa yín lọ́wọ́ ẹnikọ́lẹ̀ lè ṣẹ́ ibi wọ́n ti ń ṣẹ́yún lọ́mọ bá gbọ̀rún lọ ẹ̀yìn máa yẹ irú ẹ̀ tá a ti rí mo tún rántí ọmọbìnrin kan sí òsíjọ́ tí ìrànlá tiẹ̀ àwọn alájì mà òsíjọ́ tí ìrànlá tiẹ̀ pé tí omi ò ní máa gbọ̀nyàn bàbá ètò kú ònìkan ló kù fún yẹ ònìkan náà ló sì tún wá di pé ó tún lọ skul tí a gbé báyá tó bá ṣe wá di pé ọlọ́kọ̀ àbó ń ṣiṣẹ́ lójú ọ̀nà ni ó lóyún bí wọ́n lọ́lọ́n ti gbẹ̀mí ẹ̀ ọmọ yìí ti yín ṣe ọ̀rẹ́ dọ́gbà gbóyún wálé ó lè mọ́jẹ̀ mà gbóhùn fẹ́ sẹ́yún ọlọ́mọdé lùsọ ọmọ o ẹ mọ̀ fà á létí kàfáyá rùkáyá má lọ́rẹ́ o kò tí ìyá o ó dìgbà tó bá ṣe tán o oúnjẹ téèyàn bá ti ṣetán láti jẹ séèyàn máa ń ṣe jàmá yóò bàjẹ́ yóò wéṣì yóò wéṣì lẹ́yìn náà ẹlòmíì bí wọ́n ti ní àwọn lóògùn má lóyún ní òní bí mọ́ láyé òní bí mọ́mọ́ ẹ̀ òní bí mọ́mọ́ wọ́n sọ wọ́n hàn tún hàn tún hàn tún kò ní gbọ́ wọ́n sàdúrà sàdúrà sàdúrà yìí àní tí ọ̀dọ̀ má ti kú mẹ́ ọlọ́mọba aláà kọ́lọ̀ mọ́ dánwà o lẹ́yìn náà ọmọ máa ń dàpọ̀ arábìnrin tó bá léyàn ọkọ méjì àbó ní ọ̀rẹ́ méjì ọmọ máa ń ṣe kíni ọmọ máa ń dàpọ̀ àmọ́ àwọn nǹkan nínú àwọn èèyàn tó jẹ́ pé arákùnrin yẹn sọ pé ah imam kápé wà wá wà síbáyìí làwọn bá ń gbọ́ tẹ́lẹ̀ ní abúlé ọba ti ṣẹlẹ̀ ọmọ rẹ̀ obìnrin obìma obìma wọn ọmọ bàbá ọmọ yẹn ọmọ ṣe wá béèrè pé dákùn bàbá mi ń kọ́ tó bá dọjọ́ alẹ́ ṣẹ́ lọ sọnù ní abẹ́ ló kú torí pé àwọn tí wọ́n pàdé lọ́dọ̀ ọmọ rẹ̀ obìnrin wọ́n yẹ méjì mẹ́ta gbogbo wọn padà kọ́ pàwọn káwọn ṣe kí ni àwọn káwọn lọ́mọ ọlọ́run ní sọ́rọ̀ yín bẹ́ẹ̀ o tí obìnrin mi ọmọ wí ọmọ ọmọ rẹ̀ báyìí yóò sì máa sunkún kí ló dé ìyá a ní ọmọ ìta àwọn èyí ń sẹ àmọ́ bàbá ẹ̀ àdáwò àwọn àbàdójẹ́ tí jòkó tíyàn tẹ́yìn ó ronú títí tọ́jọ́ gbé ọmọ wọlé kò ní nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́mọ

arábìnrin ẹbí mata ọwọ́ sọ fún arábìnrin yẹn pé oyún sí náà ni ipò ìyẹsọ máa wọn ó sì màpá máa wọn ni wọn ni arákùnrin yìí ọlọ́run ó bọ́sọ yìí kúrò lára ẹ̀ níjọ́ àlùkìyàmà tí gbogbo àgbálá yọ̀ máa wò gbogbo ẹ̀dọ́ ọlọ́run látara bẹ́ẹ̀ kádàkùn torí tọ́lọ́run ọba wa ẹlòmíín kó máa lé ní ọmọ rẹ̀ kí ń kó látara ìrìnkún tí yọ́ lọ́bí kó ma ẹgbẹ́ fún ìyàlọ́ yọ́ lọ́bí kó ma ọ̀tẹ̀lẹ́ ní sin kó ma tí wọ́n bá wá lọ lè mà e, ilé ayé dàbí àbẹ̀ ní dàrú ogun ó ṣẹlẹ̀ àbí oníṣẹlẹ̀ ọlọ́mọba aláàfin lọ́wọ́ ọ̀fẹ́ lẹ́yìn náà bẹ́ẹ̀ bá ti ṣe sìnà ọlọ́mọba aláwọ̀ ní fún ìyàn nímà ìmọ̀ yẹn ọlọ́run ṣe zaka ọlọ́run gba ọpọlọ lérí ẹ̀ lẹ́yìn náà kàràtù nas ọlọ́run ọba aláwọ̀ sọ́dẹ ní yẹ̀yẹ́ tí wọ́n bá ti ká ọ wípé ọ̀n bá ẹnìkan sùn ládùúgbò àbí láàrin ìlú kò sáwọ aṣọ tó lè wọ̀ tó lè fìtì ẹ mọ́ bọ́ọ̀bá ti ń lọ náà máa náwó pé ẹni yẹ̀yẹ́ ni ẹni yẹ̀yẹ́ ni ẹni àbùkù ni bí sí ń lọ yẹn kò sẹ́yìn lára ẹ̀wọ̀n lórí burúkú ni ó ọba tó bìnrin náà ni àwọn yẹn máa náwó ìgbéyẹsẹ̀ bẹ́ẹ̀rẹ́sẹ̀ lárábìnrin yẹn òun ni máa wá báyà ọkọ tòun bọ́pàdé ẹ̀ nídìí torí pé ń kó fìdí rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ òní ní to kò sí owó tó lé ní òní ní èyàn dèyàn yẹ̀yẹ́ kí wá làbáyọ̀ ti sọ aburú tó nínú sinna mo ti sọ bó ṣe burú tó àtàwọn àdáwò tí bá yàn bẹ̀ gbó láti wá yọra wa kúrò wọ́n ní alákọ̀ọ́kọ́ òun náà ni àdúrà òun náà ni kí ni jama ọmọ sí fúnra rẹ̀ ọmọ sí fáwọn ọ̀dọ́ kan lè bá nẹ́bọ̀ Muhammad sallam onírà nẹ́bì ó ní mọ́sà yọ̀ǹda fún mi ọ̀dọ́ ni ó mọ́sà yọ̀ǹda fún mi mo fẹ́ máa bá àwọn èèyàn sùn ní Madina kan yọ̀ǹda fún mi torí ó wù mí láti máa bá àwọn èèyàn sẹ̀sìn náà wá yọ̀ǹda fún mi ànábì ni a ah, kí yọ̀ǹda fún abó atọ̀ hebole omi ka ṣé wọn náà fẹ́ kán bá ya tiẹ̀ náà sí ìwọ̀n náà mọ́lọ́dọ̀ ẹlòmí anábì sọ̀rọ̀ sáà sọ fún pé ṣé ọfẹ́ ká máa bọ́mọ rẹ obìnrin ah, ọlọ́run ọfẹ́ o anábì ní àwọn èèyàn náà àwọn ká máa bọ́mọ obìnrin tàwọn náà ṣàǹgbọ́n anábì ti bọ́ sọ̀rọ̀ tí wọ́n ọ̀fẹ́ tí wọ́n kórìíra àwọn ilé tí wọ́n náà kórìíra ẹ̀ ní ti ń bọ̀ ọdún jẹ́ yẹn oyé àmì nǹkan tí wọ́n fẹ́ yẹn àwọn ẹlòmíì náà anábì wá gbọ́wọ́ lé igbáyà rẹ̀ anábì wá sàdúrà fún anábì rí pé tó kù lẹ́yìn wá sí yẹn àdúrà lọ́kàn lẹ́yìn gbàdé wọn náà ti gbọ́wà sí kò lè sádọ̀ ọlọ́run lókun kò lè túbá lórí gbogbo ètò tó ti sẹ́kìrì èyí tó ti ṣẹlẹ̀ tó lọ ọlọ́run ọba aláàfúrú jìn anábì gbọ́ láyà anábì wá ní Allahumma tahhir qalba ọlọ́run ọba ọkàn rẹ̀ tó dọ̀tí yẹn ọlọ́run bá ń fọ́ ọmọ wọ́gbìmìrì zamba gbogbo ọ̀rọ̀ tó ti sọjá lẹ́nu arákùnrin jáde báyìí ọ̀dọ́ ni ó ní bóun ṣe fẹ́ràn sínà tó bẹ́ẹ̀ lòun kórìíra rẹ̀ tó ń gbà tóun jáde ló ti jẹ́ pé àdúrà èèyàn máa ṣàdé ọlọ́run àdúrà ta kàyí náà ẹni tí ó bá láàrùn yín lọ́kàn torí wọn lè ta oògùn àrùn yẹn lọ́sibítù oògùn àrùn tí sọ́hun wọn lè ta ní ọ̀dà àwọn kẹ́míìsì àrùn ni àdúrà tá nábì ṣe lèyàn máa ṣe kí ni lèyàn máa ṣe ọmọ èèyàn tí máa rìnrìn kùnrin ẹ̀fìlẹ̀ lẹ́nu fẹ́ máa rìnrìn kùnrin lọ́kùnrin àbí lóbìnrin látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá alá yọ padà wá sànú ẹ̀ àdúrà alẹ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà làwẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan ẹni tára rẹ̀ bá ń gbé púpọ̀ tó wá di pé ṣìnà lókùkọ́ ma gbà rẹ̀ púpọ̀ ọlọ́wọ́n di pé òun ti nídìí ìyàwó ẹ ti tè fẹ́yàwó lẹ́yìn náà kọ́ mọ̀ máa wo gbogbo àwọn nǹkan tí music àwọn akọrin kò sẹ́nìkan tí ó máa wo àwọn olórin tí ò ní torí aṣẹ́wó ni fi ń jó bọ́ọ̀ bó ṣe dúpẹ́ fún ọ̀kan nínú àwọn ọ̀dọ́ nílùú yìí tí ma ń ṣe kìíní lọ́kàn bẹ̀rún ẹ̀hẹ́ mo pè mọ́ bẹ̀rẹ̀ mo nídàkùn mọ́ ṣe kìíní yìí máa o sórí kìíní tó ń gbé fáwọn èèyàn tí wọ́n wò yẹn ọ̀n dá wa alálẹ̀ sínú ìlú ni ó ó sì gbọ́ sí mi lẹ́nu mo wá bẹ̀rẹ̀ ọ̀nkọ́lọ̀ ní o tó bá jẹ́ délẹ̀ kọ́lọ̀ bá aláàkọ́bà pèsè àṣìṣìkì tó lágbára fún àṣìṣìkì tí ó mú gbàgbé gbogbo dáhùn yẹn kéèyàn ni wọ́n máa gbọ́ tẹ́yìn máa ń ta kíṣẹ̀tì àwọn olórí burúkú láàrin ìlú ọfẹ́ sọ àwọn tó wà nílùú olórí burúkú ni ìtumọ̀ rẹ̀ nítọ̀ bámọ̀ nítorí pé tí wọ́n ṣe ń ra wọlé bẹ́ẹ̀ ní kálukú ọmọ kásánbẹ̀ ẹ̀kẹ́ ẹ̀sìn wọlé yẹn gbà tẹ́yìn wo aṣẹ́wó nínú ilé táwọn ọmọ náà dé òkú tìyàn ọmọ rẹ̀ ti yà ìfọwọ́ mọ́lẹ́rẹ́ tó ti wo bí ẹ̀yẹ kí pé tẹlifíṣàn wa gan gínìkan táwọn ọmọ wo àwọn tẹlifíṣàn tẹlifíṣàn yẹn tọ́ọ̀bá nìkan gidi tó sáǹfà níbẹ̀ kọpa kọmọ́ fi owó ara rẹ̀ àràparun fún rẹ̀ eré tí wọ́n ń ṣe ń sìn eré ọkùnrin bóbìnrin sùn obìnrin bọ́kùnrin sùn gbogbo eré tí wọ́n ṣe ń sìn bóòlù ọmọ rẹ̀ obìnrin tí wọ́n ń wọ ọkùnrin tí ń lọ́mọ obìnrin ọmọ obìnrin náà ara tiẹ̀ náà ti ń ṣe kí ni ara rẹ̀ ti ń mú wípé ah kóun ló ṣe ọkùnrin kan tí ó máa lọ́mọ òun náà báyìí ìdí máa ń ṣẹlẹ̀ nìyẹn o tó fi jẹ́gbà àwọn òyìnbó tí wọ́n kẹ́kẹ́ ní ẹlẹ́ àwọn fẹ́fẹ́ báyé jẹ́ nítorí wọ́n lẹ́sìn wọn níwà kádàkùkálẹ̀ sọ́ra wa òun kọ́lọ̀ sánú wa ẹni bá sẹ̀sìn náà yóò jìyà lọ́rùn ọlọ́run bá aláàlọ́ sọ bẹ́ẹ̀ tí ó bá fẹ́ jìyà lọ́rùn yóò jẹ ṣẹ̀ríà láyé yóò jẹ ṣẹ̀ríà nílé ayé ẹni bá fẹ́ sẹ̀sìn náà kọ́rántí ipò kí ni ṣẹ̀ríà àti láyé ṣẹ̀ríà méjì ni tó bá jẹ́ pé nǹkan náà mutazawijin àwọn méjèèjì wọ́n ti lọ́kọ wọ́n ti níyàwó àbí wọ́n ti lọ́kọ rí àbí wọ́n ti níyàwó rí àmọ́ kò sí lọ́dọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí orí wọn lábẹ́ aṣọ o àbórí wọn nínú yàrá o ọ̀tọ̀ nìdíyà yẹn bàbá bá lè àbí bàbá àwọn létò àdúgbò wọn lè na lẹ́gbàá àbí kí wọ́n ti máa lè ẹ̀hẹ̀ tó bá rí lábẹ́rún yàwó yàwó àmọ́ pé a fẹ́ dá ṣẹ̀rí àṣìná fún ọkùnrin ó rí ọkùnrin mẹ́rin ipé wọ́n rí kálàmù nínú ọwọ́ amọ́ rẹ̀ lọ́wọ́ nígbà tó dúdú ànábì ó ní ìnàbù ní kánà àṣífán aláhádà ó ní ọ̀rẹ́ mẹ́tajọ wáyìí ó ní ọmọ mi ọ̀dọ́ ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ó wá jáde lọ́mọ mi ọ̀dọ́ yẹn lọ́lẹ̀ báyàwó ẹ̀ ah òun wá ń sì fún ọ ní ọmọ ẹrú tọ́jú èèyàn wàlídà ọmọ ẹrú tọ́jú èèyàn ń fún yóò sì kejì ọgọ́rin ewúrẹ́ ọmọ tọ́jú èèyàn kó o fi yọ̀ǹda ọmọ mi kó níbi sìnà tó ṣe yìí kó fi fẹ́ríjì ah, ó ní àwọn èèyàn wá ní ah, ìtọ́lọ̀ ń gbé kalẹ̀ láàkìdì yánà bẹ̀rẹ̀ náà yìí dájọ́ láàrin yín sin kìtàbìlá pẹ̀lú tẹ́ra ọlọ́run alìwàlídà ọmọ ẹrú yẹn wọ̀lgánàm àti ọgọ́rùn-ún ewúrẹ́ yẹn alek lọ́lẹ̀ ìgbà padà ṣẹ̀rí ti lẹ́yìn náà wọ́n tẹ̀ gírí ibò am wọ́n wà lè kúrò nílùú tọ́wà yẹn yóò lè lo ọdún kan nílùú tọ́wà jìnnà kápẹ́ yẹn ṣe sìnà nílọrin lápẹ́júwe wọ́n wà lè lọ bí Kaduna àti Kánò yóò mọ̀ lè wá ẹnṣẹ́ tí ó fi jẹun lọ́hùn àfikà máa fowó ránṣẹ́ sí lẹ́yìn ọdún kan lọ́sà padà wọ Ìlọrin padà torí pé kí gáàpù lè wà láàrin wa ti ọmọ yẹn torí pé tí wọ́n bá ní àtán tó bá tún ronú pẹ̀ yóò tún lọ lè bá sìnà lágbára púpọ̀ kéde tẹ́ kú lẹ́mìí àbí pẹ̀lú àdúrà anábì ní ọ̀sẹ̀rẹ̀ ni anábì ní ìwọ unais okudu ilẹ̀ amúrata hada lọ́lẹ̀ bá ìyàwó arákùnrin tó dé kólẹ̀ yìí tọ́wà ń lé tí wọ́n bá lásìpọ̀ fẹ̀yìn ní tààrà fàtí fàtí jùmọ̀ lọ́lẹ̀ bí pé ṣé bẹ́ẹ̀ ni ẹnìkan kò rí wọn gbà yẹn kò sẹ́ni tó jẹ́rìí kò sẹ́ni kankan tó rí wọn àmọ́ tọ́ba ti gbà pé tọ́ba ti sọ pé ó ti jẹ́rìí fún rẹ̀ nìyẹn anábì ní tọ́ba lóun ṣe lóòótọ́ anábì ní unais ẹ̀lẹ́ lóko wọ́n sì dọ́dọ̀ arábìnrin yẹn wọ́n bí anábìnrin kan wá béèrè pé ṣé ọ̀sẹ̀lẹ̀ lóòótọ́ láàrin wọn àtàwọn yìí oníbẹ̀ẹ́ni wọ́n ní àṣetánì ló lo àwọn ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì mú jáde wọ́n fa jáde nínú jàlùbáàbù ẹ̀tọ́wọ́ wọ́n dẹ̀lẹ̀ lóko títí tó fi jáde láyé ẹni bá ti ní ọkọ ìtí ọlọ́run ọba aláàní ká ṣe fún nìyẹn àmẹ́ni tí ọba ti níyàwó tóun jọ́dọ̀ ó yé ẹgbà ọgọ́rùn-ún ó ṣe kí ni ni wọ́n náà bọ́yọ́kùnrin àbọ́dóbìnrin ọlọ́wọ́ba aláṣọ nílẹ̀ Al-Qur'an Al-Karim ọlọ́wọ́ba ni azaniyatu wazani onísìnà lọ́dọ̀ lóbìnrin wazani àbó onísìnà lọ́dọ̀ lọ́kùnrin fájìlìdò kulla wahid minhuma mi'ata jalida ẹ̀nà wọn lẹ́gbẹ̀ ọgọ́rùn wala ta'khudhukum bihima ra'fatun fi dinillah

àmọ́ tó wá jẹ́ pé ìyàwó ilé àbí ọkọ tó ti ní ìyàwó ilé sẹ́wọ̀n fóun ti nìkan kí ló tó wá ń ṣe sìná sí àhà ọlọ́run bá ní ọyẹ kó láyé tabasi wo lóòótọ́ oyé ọ̀nà tí yóò bá gbé gbà ní ọ̀dá ẹni tí máa ń yàwó ẹni lálẹ́ kí ni yorùbá máa ń ṣe fún magun ni torí yorùbá gan gbà pé kọ̀yẹ́kọ́ máa gbélé ayé máa ọkàn jẹ́ pé dé ọ̀nà tó ń wá gbà yẹn ni ọ̀dà torí pé mọ́gùn ìbẹ́ àrìjànú ń sẹ́ ni nǹkan tí ó tí ó láyàn mọ́lẹ̀ tó yìn ò rí ẹ̀hẹ́n ogun nìyẹn ìyẹn ti ní ìyẹn ti wárà lọ́wọ́ pẹ̀lú èṣù ọlọ́run ọ̀fẹ́ ìtọ́lọ́run ọba aláàfẹ́ òun náà ni pé àwọn èèyàn náà ni wọ́n lẹ̀ lóko tí tó fi jáde láyé máìz ọwọ́ bá anábì olóhùn sọ̀sìn náà anábì ní sọ́mọ tó ń sọ oníbẹ̀ẹ́ni anábì ní ẹmọ máìz ẹ̀lẹ́lẹ́ lóko àjùhà níyàwó obìnrin ọwọ́ bá anábì olóhùn sọ̀sìn náà onye lóyún anábìnrin lọ́lẹ̀ lọ́lẹ̀ bímọ mọ́jà lẹ́kùn mọ́ tòyún tòyún ó tún darí lé ọmọ rẹ̀ yí kéré tàní ọmọ wá fún lọ́yàn máa lọ anábìnrin fẹ́ kó túbá láàrin òun àtọ́lọ́hun kó ṣe mọ́wàá mọ́ arábìnrin yẹn tún padà wá wá lẹ́yìn gbàtọ́mọ yẹn tí ń dájẹun fúnra rẹ̀ ọmọ yẹn lẹ́yìn ọwọ́ ajá búrẹ́dì lé lọ́wọ́ ọjá búrẹ́dì lọ́mọ yẹn lọ́wọ́ ọwọ́ ni mọ̀mọ̀ tún dé tọ̀hírì ní tọ̀ mímọ̀ ìfẹ́ pàdé ọlọ́run pẹ̀lú tí mo ṣe anábìá ni ọmọ yìí kéré ó ní ó lè dá jẹun fún rẹ̀ ṣọ́rípò náà ní jẹ búrẹ́dì fún rẹ̀ àní mo fẹ́ máa lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run lè fọ̀ mímọ́ kí má wọ ọ̀nà wọ́n sì wá mú lọ wọ́n sì wá lẹ́kùn fún òun náà wá jáde láyé ọ̀rọ̀ sì ná kọjá bá ṣẹ́rọ̀ ó kọjá pé ayé ń sún ẹjẹ́ ìbìnà máa ṣe àìmọ́ya wọn tí wọ́n ṣerú ẹ̀ àmọ́ nínú àánú ọlọ́run ayà tí ń kàgbẹ̀yìn nínú àánú ọlọ́run ó náà ní pé ẹni bá ti ṣe rí tó bá wá pinnu pé òun ò ṣe mọ́ èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run ṣe kò sí agbára mọ́ bóyá kò sí gbajúmọ̀ tá ń lò tẹ́lẹ̀ mọ́ àdúkò nípò ìyẹn kọ́ ọlá àǹfààní àti ṣe wà fún ọ wá pinnu pé wò ṣe mọ́ ọlọ́ọ̀bá aláà ń sọnù Qur'an Karim ọlọ́ọ̀bá ni wala yazinun wa man yaf'al dhalika ẹni bá ń sẹ̀sì náà yalqa azama yóò pàdé ìyà lọ́rùn yudha'afu lahumul azabu yawm al-qiyamah ìyá tiẹ̀ á sì ní àdìpẹ̀lẹ̀ wọ̀yáhùlù fi mọ̀hánà yóò wà pẹ́ nínú ná lẹ́ni tá yẹ̀yẹ́ síbẹ̀ ọlọ́wọ́n ilẹ̀ àmàntàbà ọlọ́lẹ́ni tó ní ìdíyà lọ́rùn òun lẹ́ni tó bá túbá ibẹ̀lẹ̀ yóò ti máa nu ọlọ́run ti ń bẹ lérí àmàlà sọ́ọ̀lẹ̀ ha ọwọ́ agbọ́ ọlọ́run bá gbọ́ ọ̀wá ṣerú ẹ̀ mọ́ iṣẹ́ rẹ̀ ló fàúlà ìkà yubadilullahu sayyiati hasanat ọlọ́run bá lóun wọ́n fèrè jì wọ́n gbogbo àwọn àṣìṣe wọn wọ́n wá yí padà sí dáadáa fún wọn gbogbo àti òṣèṣe náà wọ́n wá kọ́ síbẹ̀ wọ́n kọ́kọ́ parẹ́ ó ti yé tí wọ́n ti parẹ́ tán tí àwọn ìwọ̀n àwọn ti parẹ́ nì kò sí nǹkan sábẹ̀ mọ́ ọlọ́run bá ní wọ́n wà ní kan kọ́ dáadáa tí ò ṣe wọ́n kọ́ síbẹ̀ sẹ́rí pé gbàdéyàn kọ́ lọ́n fáwọn ọlọ́run bá ní yíbàdílù sayyi'atihim hasana bàdálà ni pé ibi ni ibi ni iṣẹ́ ẹbú rẹ̀ wà wọ́n fẹ́ kọ́lẹ̀ ní àwọn àparẹ́ yọ́wà di funfun kò ní sí nǹkan mẹ́mọ́ ọlọ́run wá ní wọ́n wá ní fílẹ̀ ní funfun lásán wọ́n wá ní kọ́ kọ́ dáadáa àwọn dáadáa tí ò ṣe wọ́n kọ́ síbẹ̀ ká fi rọ́pò aburú tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ wa kana Allahu gafura rahima òun ọlọ́run òun mọ́sàbúrú yìí o lẹ́yìn náà wọ́n sẹ̀ wá kẹ́ ọ ìkẹ́ wá dé gbogbo orí rẹ tó ti lọ yẹn ọlọ́run dá padà iyì tó ti lọ ọlọ́run dá padà àrísìkí tó ní tó ti tó ti há yẹn ọlọ́run fẹ́ padà àlàáfíà tó ti lọ ọlọ́run dá padà torí tó ń bá ti fìrí jọ kún ọ̀kẹ́ olóko ibi tọ́lọ̀ wá kù sí ni pé ta ló fẹ́ túbá ta ló fẹ́ túbá ibi tí sọ wà nìyẹn ọwà bẹ̀lọ́n kọ́lọ̀ ń fún ọ ní kò lè túbá torí èyí tó máa ń bẹ̀lọ́n pé ọlọ́run mọ́sàjì ń túbá gbogbo àwọn tó wọn bá rìn orí òní bá wọn nìmọ́ lẹ́yìn náà àwọn irinṣẹ́ tọ́wà lọ́wọ́ rẹ̀ tó lò tó wá jẹ́ kó fóònù ní lọ́wọ́ fi ṣe fìtínà yẹn lọ́lẹ̀ wá fóònù mi tọ́mọ sí kí ni tọ́mọ lò tó tó bá tú bá tọ́ bá fi fóònù ọmọ ìyàtí fọ́tò rẹ̀ tó fi lẹ̀ ọ́ padà padà síbẹ̀ kọ́lá yẹn lè kókó ládùúgbò torí ẹ̀ ìtọ́ ọ̀dọ́ ọ̀fẹ́ kókó níbi mọ̀fẹ́ nìṣíwájú síbò mi torí ọmọ ibi sí rí mo ní mo ti túbá ìtúwò ìṣètánù tó dàmílà mú èyí lè ọlọ́ọ̀bá lóhun ṣetán láti ṣàforíjì agbé ọ̀rọ̀ yíwá nítorí gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí òdodo bóyá àwa tí a ń gbọ́ mi sìn àbáwa tá padà máa gbọ́ mi lẹ́tà lérí íńtánẹ̀tì torí bó ṣe bọ́ọ̀lẹ̀ yìí sìn gbàjó fi di ìrọ̀lẹ́ ọ̀la gbogbo ayé tí ń wò ìgbé wáàsí kan tí wọ́n ṣe nílùú kankan ẹ dákun wa ẹ jẹ́ àtúrà wa òṣòro ń bẹ́ o ọlọ́run ní òun ó jẹun tọ̀hún tó wá dìpìlẹ̀ ìyá rẹ̀ ọwọ́ ní tọwọ́ ti súbá òun parẹ́ òun tó wá kọ́ láadáa tó ṣe òun tó kọ́ sínú fáìlẹ̀ ẹ̀dàkùnta ní wá rẹ́ sórí bú èyàn òjìyà má wọ́n tó pẹ̀sẹ̀ rẹ̀ lẹ́yìn náà láadáa tẹ́yìn òṣì wọ́n tó kọ́lẹ̀ ọlọ́run ọ̀rọ̀ gábà wa kálíbà túbá ló fi sọ bẹ́ẹ̀ tàbá sì túbá yóò sọ bẹ́ẹ̀ lóòótọ́ mo wá bẹ̀lọ́ nínú àánú rẹ̀ gbogbo gbogbo fitina lú tí ń ṣẹlẹ̀ tẹ́yìn fi rẹ́ sínú wàhálà yìí kọ́lọ́mọ́sà sẹ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ abẹ́lọ́n fún àwọn bàbá wa mọ́gàjì ní ìlú kankan kọ́lọ́mọ́sà lékún àláfíà wọn kọ́lọ́mọ́sà lékún gbígbàdó wọn kọ́lọ́mọ́sà lékún karama wọn àwọn bàbá wa ìmáàmù nílùú kankan kọ́lọ́mọ́sà lékún gbígbàdó wọn kọ́lọ́mọ́sà lékún karama wọn gbogbo àwọn àlùfáà tí wọ́n gbé sọ ọlọ́wọ́n bá lọ́wọ́ kọ́lọ́mọ́sà lékún dáadáa ọlọ́mọ́sà gbòòrò rẹ̀ abẹ́lọ́ nínú àánú gbogbo àwọn ìyá wa kọ́lọ́mọ́sà sẹ́yìn lẹ́ni rẹ̀ kọ́lọ́mọ́sà bá gbàdúrà yín kọ́lọ́mọba tọ́jú yín kọ́ba tọ́jú àwọn ọmọ yín gbogbo àwọn ọmọ wa kọ́lọ́mọ́sẹ̀ wọn di irinṣẹ́ ìbànújẹ́ fún alọ́wọ́ alẹ́ kọ́lọ́mọ́jà dọ́málẹ̀ àṣetáni èèyàn bí èsù èsù bí èèyàn kọ́lọ́mọ́jà wọn dọ́dọ̀ wa gbogbo èyí tẹ́ni kọ̀ọ̀kan wa ta ti fi pamọ́ nínú ẹ̀ṣẹ̀ àtẹlẹ́yà àtẹ̀ṣẹ̀ míì náà kọ́lọ́mọ́sà yọ̀ǹda wa kọ́lọ́mọba kó ṣàforíjì fún wa ramadan tá ń gbà kọ́lọ́mọ́sà gbà fún wa kọ́lọ́mọ́ fi wá sínú àwọn tí má ṣe lágbàmọ́fẹ́ni kọ̀ọ̀kan wa اللهم عيد علينا عواما عديدة وأثمنة مديدة اللهم عيد علينا عواما عديدة وأثمنة مديدة اللهم اغفر لنا ذنوبنا وكفر عن سيئاتنا وتوفنا مسلمين مؤمنين أدخلنا دارك دار الأبرار لا تدخلنا النار قبل الجنة يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم ارحم امواتنا واموات المسلمين gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti kú tí wọ́n ti dágbére fáwọn àti wọ́n ti lọ nílùú ìyọ́lọ́mọ́sàbà lọ́kùnrin wọn kọ́lọ̀ ń bá kẹ́ wọn lóbìnrin wọn kọ́lọ̀ ń bá kẹ́ wọn gbogbo àwọn ìmáàmù tí wọ́n ti lò nílùú ọlọ́mọsàbà wa kẹ́ wọn gbogbo àwọn bàbá àbá tí wọ́n gbéṣẹ́ lọ́nà lọ́wọ́ tí wọ́n ti lọ ọlọ́mọsàbà wa kẹ́ wọn gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ti lọ náà ọlọ́mọsàbà wa kẹ́ wọn àkúfà ọlọ́mọjọ ṣẹlẹ̀ ńlẹ́yìnmá àkúfà ọlọ́mọjọ ṣẹlẹ̀ ńlẹ́yìnmá abẹ́lẹ́wọ̀n bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ ọlọ́mọsàbà gbọ́ wọn sókè gbogbo àwọn bàbá bàbá náà ọlọ́mọsàgbọ́ tiwa náà sókè gbogbo ẹ̀yin ìyá wa ọlọ́mọsàgbọ́ wa sókè gbogbo ẹni tọ́rẹ̀ láàrin wa ọlọ́mọsàbà fún lálàáfíà gbogbo ẹni tọ́jọ́ gbèsè ọlọ́mọsàbà ní sàn gbogbo ẹni tí ń bẹ nínú ìṣòro kan àbí méjì ọlọ́mọsá àyọwá kò mẹ́ Allahumma inni abduka ibnu abdika ibnu amatika nasiyati biyadika madi fiya hukmuka adilu fiya qada'uk أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أزلته في كتابك أو علمته أهدا من خلقك أو استأثرت به فعل من غير عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلها وسني وذهاب أمي برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين